àìgbàròkú lọ sí sùjádà lára á dìde padà lẹ́yìn ìgbà tá a bá ṣe tán ní ròkó torí wípé bá òǹdíwọ̀n bá ṣe pẹ́ ní ròkó mọ́ oníke alàlà akal subhana rabbi al-azim ẹ̀ọ̀kan ṣoṣo ètò fi ń dáájú onípe kó tó mẹ́ta ètò ètò kéré jù tá a gbọ́dọ̀ mú wa onípàmọ́ ẹ̀yọ̀ kan wa tí òfin ní jẹ́ wípé èèyàn máa dàgèrè la bó bá ti wà ní rúkú subahana rabi alaazí ẹ̀yọ̀ kan ṣoṣo at least yóò mú wa ètò dáa ni kó mú mẹ́ta wa tó bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ fọníyìmá bọ̀dù kọjá níwọ̀ntúnwọ̀nsì pàápàá jùlọ tó bá jẹ́ pé ìmáàmù ṣáájú fún yàtọ̀ ìdìde kúrò lórí rúkú kí gbogbo ara bọ̀ sípò padà ní bá a ṣe dúró ká tó lọ sí òrùkú ọ̀ràn yẹn pa ọrùkùnà lè òpó ni nínú òpó ìrun rákà yẹn tá a gbọ́dọ̀ mú wa tó ń túmọ̀ sí pé ẹnikẹ́ni tí ò bá dìde nà òkú òun tó gbàbẹ̀ lọ sí sùjádà rákà kí ló ṣe é. ó ti kò wúlò tó ń túmọ̀ sí pé a gbọ́dọ̀ gbogbo ìṣesí wa torí wípé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam wọ́n sọ ní pé nígbà tó sọ fún ẹni tó ṣèrún kí tó ní kò ní irun yẹn ó ní lẹ́yìn pẹ̀lú fọkànbalẹ̀ ní rúkú yẹn gbàtọ́ bá wá ṣe tán súnmọ́rọ̀fà wá dìde kú nínú rúkú hátà tẹ́jìlẹ̀ kọ́ ìmọ̀n tó fi nàró déédéé ní òòró ìyẹn pé kó o tó lọ sí rúkú eléyìí pàtàkì òpó keje tọ́jọ́ pé ó wà nínú òrùn tá a gbọ́dọ̀ mójútó sùjúdù. torí ọ̀rọ̀ ọba adẹ́dà tó sọ pé wasjudu nínú suratul hajj àti ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam tó sọ fún ẹni tó sìnrùn kí pé thumma sujud mú kọ́ lọ sùjádà hatta tatma'inna sajida tí ọkàn ó fi balẹ̀ pọ̀ wà ní sùjádà. èsì pé ọkàn lọ yọ ṣáà yóò tún gorí rárá kìí ṣe ṣíṣá lẹ́ẹ̀mejì ní lílo ẹ̀kan rárá òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam wọ́n pa mí láṣẹ wípé ta láṣẹ yẹn allah subhanahu wa ta'ala àṣẹ tí ọba adẹ́dà mú wa kí ni ìtumọ̀ rẹ̀ ọ̀ràn yẹn ni tó jẹ́ pé ẹni tí ò bá mú wa ó ti gbẹ̀sẹ̀ wọ́n pa mí láṣẹ yìí pé kí n lọ sí sùjádà pẹ̀lú ibi méje ìgbà tí ó wàá fi ibi méje yẹn hàn wá ó ní wájú orí ṣùgbọ́n kò fọwọ́ kan wájú orí imú lọ fọwọ́ kan láti fi jẹ́ oyé wa wípé ní tó gbọ́dọ̀ kanlẹ̀ tí iwájú orí bá kanlẹ̀ ó ní kíni ó ní mú wa ọwọ́ méjèèjì orúnkún méjèèjì àtàǹpàkò méjèèjì gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé rẹ̀ fún wa wípé a máa papọ̀ ní umirtu àni asjida ala sab'ati a'zami àwọn egun méjèèjì ẹ̀ wọ́n ní wọ́n pa mí láṣẹ pé kí n ṣe sùjádà lé wọn lérí ìsùjádà wa gbọ́dọ̀ lọ bá a ṣe ṣe àlàyé rẹ̀ ní sùjádà sí ni ìmá níbi kó jẹ́ déédéé di èjìká wa báyìí tá tẹ̀sílìm bá a kọ̀ a stretch there a yà wọ̀ wá dáadáa tí ìbá ṣe pé èèyàn wà ní ọ̀tún àti òsì wa fi jẹ́ pé a fara ni wọ́n yọ̀ wá di wípé. wọ́n ti ní ká yọ àmọ́dé pa ń fúnra wa ní kẹsẹ́ ní orí ní wọ̀ntúnwọ̀nsì. na imú orí ọwọ́ méjèèjì rafu min as-sujud wa julus bayna as-sujudayn ìdìde kúrò nínú sùjádà yẹn ká jókòó dáadáa láàrin sùjádà méjèèjì ọ̀nà yẹn rúkùnù ni asàkùnlá rúkùnù ni òpó ni a gbọ́dọ̀ sọ yí pé a sùjádà. àbí. Allah akbar. túmọ̀ sí pé tá a bá ti lọ sájìdá a padà wá Allahu Akbar takbir yẹn wà ká tó ṣe ń tá a fẹ́ ṣe bó ṣe jẹ́ pé ìgbà tá a fẹ́ lọ sí rúkú a ṣe takbir ká tó lọ sí rúkú ni ìgbà tá a fẹ́ lọ sí sájìdá a ṣe takbir ká tó lọ sí sájìdá láti òru àwọn sábẹ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam bó ṣe wá nínú rọjàlá àná wọn bó ṣe wá nínú Sahih Muslim wọn ní àwọn èyí tí ẹ tẹ kúò ní òòrò kúò ní òòrò ìgbà táwọn bá dìde lórí rúkúta àtìgbà táwọn bá rí òjìṣẹ́ náà sọ̀rọ̀ àtúlám tó fi wájú àpọ́nlé rẹ̀ tó fi lélẹ̀ ìgbà yẹn làwọn náà wà tẹ̀lé àwọn tó wà ní sáfù wájú wọ́n jẹ́ gáàdì fún àwọn tí wọ́n bá wà ní sáfù ẹ̀yìn lórí eléyìí tó túmọ̀ sí pé kí ni torí pé wọn ò rí ìmọ̀ àwọn tí wọ́n wà àwọn sáfù wájú àwọn rí i tí ìmáàmù bá ti lọ sí sájìdá àwọn náà lọ àwọn tí wọ́n tẹ̀lé wọn tí wọ́n rí wọn àwọn ni àwọn tí wọ́n ń tẹ̀lé wọn máa tẹ̀lé lọ báyìí tí òfin ní jẹ́ wípé ààrí torí wípé a kọ́ nínú òrun kí ẹni tó ń imam ìmọ̀ kó ṣáájú fún tàbí kó ṣe déédéé. a gbọ́dọ̀ padà dáadáa kí gbogbo egun lò pa sípò Allahu Akbar kó padà sípò padà níjókòó kì ṣe wípé kákan kókó kó ká pa méjèèjì la torí ti òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ pé kó wá kúò ní orí sajda o hatta takuna qa'ida kó jókòó tó fi di pé ó wà ní jókòó kìí gbé ọwọ́ lé orí itan rẹ̀ padà. No. torí tí òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam sọ ni wípé summa rfa' hatta tatma'inna tatma'inna jalisan wá kúrò lórí sùjádà kó fi di pé ọkàn rẹ̀ balẹ̀ lórí ìjòkó kìí ṣe wípé irun ẹṣẹ ń téèyàn rọ ṣìṣe là ló fi jẹ́ wípé akọ̀ tí oúnjẹ bá wà ńlẹ̀. tébi ń dẹ̀ ń payàn si ni sí ti oúnjẹ yẹn ta gbóná tá wò ah tí mo bá ní kí n oúnjẹ kò ní rọrùn gbogbo àwọn nǹkan wọ̀nyí á di bá a kírun. lójúṣẹ́ náà Muhammadu sallallahu alaihi wa sallam sọ pé ìgbà tó ń jẹ́ wà ńlẹ̀ kí ẹ̀ á máa sọ pé jẹ́ ń sáré kírun náà lára ìlú ètò ìtìyàn sáré kí tó bá jẹ́ pé bí ń pa ọ́ oúnjẹ dẹ̀ ti rẹ́dí ó dẹ̀ ti ṣe é jẹ kọ́kọ́ jẹun náà wọlé rí tí ó bá tiẹ̀ yẹ pé látara jíjẹun àsìkò ọ̀lọ̀ rárá àsìkò tiẹ̀ ṣì wà. nínú ọ̀rọ̀ ọ̀mí ó ní ìdá ọ̀kímọ̀tì sọ̀lá tí wọ́n bá ti gbẹ̀rùn dúró tó ń jẹ́ tiẹ̀ tì rẹ́dì òní fọ̀bdẹ́kù bìtọ̀ àp ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú oúnjẹ kì í sèmú lẹ́sọ̀ pé ẹ sàrí kọ́kọ́ kíná torí kọ́mọ́dé yìí pé ọkàn ò sí ń bẹ́ẹ̀ èèyàn wá rọ́ọ̀ṣì àìrọ́ọ̀ṣì nínú irú eṣe ń téèyàn rọ́ọ̀ṣì lé lórí láti máa gbogbo ọ̀rọ̀ tá à ń àti rukú àti dìde kúrò lórí rẹ̀ àti lọ sùjádà àti dìde kúrò lórí rẹ̀ tó jẹ́ pé àwọn wọ̀nyí ni kí ni àwọn òpó òrun òjíṣẹ́ náà làásùlàm fi ń kún wípé hátà tẹ̀tìmẹ̀ ìnì hátà tẹ̀tìmẹ̀ ìnì kọ̀ ìmọ̀ mìnà rukú hátà tẹ̀tìmẹ̀ ìnì jàlísàn mìnà sùjúd eléyìí pàtàkì hátà tẹ̀tìmẹ̀ ìnì sàjídà hátà tẹ̀tìmẹ̀ ìnì qaida hatta tatma'inna raqi'an gbogbo eléyìí kọkàn balẹ̀ yìí pé o ti wà ń bẹ̀ kéṣe tí yẹn rọ̀ ṣiṣẹ́ kò sí ń tọ́lọ́ látò kò sí àsìkò opportunity tí yẹn ní láti bá ọba adẹ́dà sọ̀rọ̀ kí ó gbọ́ gbogbo bùkátà yẹn tó tó ló fi jẹ́ yìí pé gbogbo oríṣiríṣi àkàrà tí yóò jẹ́ pé yóò ṣe sábàbí oríire fún ẹ̀dá láyé àtọ̀run ọ wà sí ọ part up nínú ọ̀rọ̀ tí yẹn gbọdọ mójútó tó fi jẹ́ pé tí èèyàn bá yín mójútó ìrun bó yẹ kó kì í torí yẹn jú èyí tí ó kù nínú ọ̀rọ̀ rẹ díẹ̀ ni tó fi pé mùsùlùmí mójútó lórí irun fi jẹ́míìlì arkan lórí gbogbo àwọn oríkèéríkè yìí ó ní asukun wọ̀tẹ̀kùnú bí kọ́dùrú kọ́dùrú wájú fi kulẹ̀ rúkun yóò jẹ́ pẹ̀lú at least mímú àwọn àwọn tó jẹ́ ọ̀ràn àyàn wá àwọn zikir tí wọ́n fẹ́ ká mú wá nínú rẹ̀ tó bá yẹ pé rúkú ni subahana rabbi alaala at least ẹ̀yọ̀kan ṣoṣo. pẹ̀lú fọkànbalẹ̀ tó bá yẹ pé subhana rabbiyal azim tó bá yẹ pé sajda ni subhana rabbiyal a'la at least pẹ̀lú fọkànbalẹ̀. akọ́kànlá at-tashahhud al-akhir sajda àgbẹ̀yìn torí ntòfi jẹ́ òpó ni wípé. ابن مسعود رضي الله عنه تقول كنا نقول قبل أن يفرض علينا a máa ń sọ kó tó di pé ó di ọ̀ràn àyàn ó léwa lórí léwa lórí nínú tẹ̀síáwùdù wa asalaamu ala Allah min ibadihi ìkẹ́ni o látọ̀dọ̀ ọba adẹ́dà lọ fún ọba adẹ́dà látọ̀dọ̀ àwọn ẹrú rẹ̀ kó tó di wípé wọ́n ṣe ní ọ̀ràn àyàn lé wa lórí tẹ́lẹ̀ àmọ́ lọ́ràn àyàn but àwa ó ti wá di òpó ní ìsìn nínú òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ó ní ká máa sọ bẹ́ẹ̀ mọ́ kí ló ní ká máa sọ ó ní ká máa sọ yìí pé التحيات لله يبقى لو جينا صلى الله عليه وسلم كوني التحيات الصلوات الطيبات لله السلام على النبي نعم ìjókòó tẹ̀síáhùdù yìí ọ̀ràn yẹn ni òpó ni òpó òrùn ni ìjókòó tẹ̀síáhùdù gbẹ̀yìn náà òpó òrùn ni òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam sallu kama ra'aytumuni usalli òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam máa ń jókòó rẹ̀ ẹ̀kẹtàlá àtẹ̀sílẹ̀m àtẹ̀sílẹ̀m torí òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam sọ pé wọ́tẹ̀lélùhà àtẹ̀sílẹ̀ ìkúò nínú òrùn wípé tó àti parí ìrùn tán báyìí o ò ní wípé ká ṣe tẹ̀sílẹ̀ ìmọ̀ asalaamu alaykum ẹ̀rí wà múlẹ̀ asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله àríwá gbogbo àwọn eléyìí èyíkéyìí tá a bá ṣe ń bẹ̀ but ṣíṣe tẹ̀sí òpó òun ni tartibul arkan àwọn òpó yìí ètò wọn léra wọn bí wọ́n ṣe wá nínú òpó òun ni tó ń túmọ̀ sí pé kí ni àádùn ọ̀ká tó lọ sí òpó á lọ rùkù ká tó lọ sí sájúdà á ṣe sájúdà ká tó dìde kú mbẹ gbogbo àwọn oríkèéríkè yìí títò wọn léra wọn yìí òpó òun ni òun náà àwọn òpó òun mẹ́rẹ̀ẹ̀rìnlá nì tí a gbọ́dọ̀ mójútó tọ́jẹ́ wípé kí ni tó bá ilé lọ mẹ́hẹ̀ẹ́ rákà yẹn ò sí mbẹ tàbí pé ìrun gan ò tiẹ̀ sí mbẹ pàápàá tó bá jẹ́ pé kò sí níyà mbẹ kò sí hàn tó bá fi jẹ́ pé àṣẹ takbiratul ihram kò tiẹ̀ sí hàn ó bá yẹ pé Fatiha ló á rákà yẹn ti ó ti mẹ́rẹ̀ àfi kó ṣe kó ṣe bìnnà rákà mi lè lórí náà sájídà ló mú wa ọ̀ràn ti pé rákà alákọ̀ọ́kọ́ ọ̀ọ́mà lọ sí rúkú gbàgbé rákà yẹn mú rákà mẹ́wàá rákà alákọ̀ọ́kọ́ rákà ẹlẹ́ẹ̀kejì yẹn sájídà kan ló mú wa gbàgbé rẹ̀ mú rákà mẹ́wàá alárajì kọ́lé nílẹ̀ ulama eléyìí tó fẹsẹ̀ múlẹ̀ jù lọ́dọ̀ àwọn afa eléyìí ni àwọn òpó ìrun tó jẹ́ pé a gbọ́dọ̀ mójútó. àlẹ́fí israel kọ́bílà ni tá a bá ní ìbéèrè kan sí méjì kó tó di pé a tún tẹ̀síwájú. náà. Naam, salaam alaikum warahmatullahi wabarakatuh. Ah, wọn ò mọ kí ni position wọn náà máa fi salatu ala nabi sì ṣe rukun aw wajib wajib. ايوه نعم لشيخنا بن باز ايوه عدها من الأركان لا من الواجبات من الواجبات إن شاء الله <laughs> بارك الله فيك لا وعليكم السلام ورحمة الله نعم نعم نعم ọwọ́ arántí tàbí wọ́n pè sákèsì pé kò tí ì. amu amu sajida yẹn wa bẹ́ẹ̀ni amu sajida yẹn wa àwa jókòó a ṣe tẹ̀síáwò a ṣe tẹ̀sílìm àwa mú sajida sàrúwà ẹ̀ wọ́n ti sọ̀rọ̀ kàn wá bẹ́ẹ̀ni bọ̀ṣọ́ mọ̀ last one ni last one náà náà tá a bá ti dé ilẹ̀ á ṣe àwọn mọ́sálẹ̀ ńlá àná. rùkú ó ti bọ́ omi ti rùkú ó ti wà ní sẹ́gbà ọwọ́ arántí tàbí wọ́n sọ fún ọwọ́ padà ó padà aha rákà yẹn ṣe lálàáfíà the only thing ni pé ó ṣe sọ́jú bàtà wí ẹ̀ gbogbo àwọn iṣu tẹ̀ àtúrẹ̀sì tàbá ti di rẹ̀ náà ó ti ṣe tẹ̀sílìm sọ̀rọ̀ pé orúkùnrin ni tẹ̀sílìm ó ti rò wípé òun ti pé ìwọ kínní ni ló fi mú orúkùnrin yẹn wá kò ṣe tẹ̀síbù rẹ̀ wọ́n á pe kẹsàkẹsà tàbọ̀ rántí ó wá ṣe mú wa èyí tó mú wa lákọ̀ọ́kọ́ yẹn láàbà halẹ̀ hù kò ní kò ríbi dúró sí torí pé kìí sáàyè rẹ̀ ní aslan àní kàkún pé bí owó ti parí ẹ̀mú torí pé irun ò tí ì parí aslan. Now. Now. السؤال آخر نعم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم أدقق النظر في هذه الرواية يعني ذكره لي شخص في الأسبوع الماضي صفة الصلاة يعني أنه موجود في سنن أبي داود نعم السلام عليكم ورحمة الله السلام عليكم نعم. وعليكم السلام ورحمة الله bẹ́ẹ̀ni rárá àṣà Allahu akbar kátó dókè àṣà Allahu akbar kátó dìde àwọn intikaláàtì yẹn takbirati intikaláàtì àyàn àwọn takbirati tá a ṣe kátó mú iṣẹ́ mi yẹn a mú takbiri yẹn wa kótó dípò àmúṣe yẹn wa. Nah. Now. Okay, I know. Wa alaikum assalam. نعم، نعم، Naam. Bẹ́ẹ̀ni, gbogbo ẹ̀ ló mú. Ètò kéré jù ní Subhana Rabbiyal Azim. Tùbátà bá sì kún Subhana Rabbiyal Azim wa bihamdi ó mú. Subhana Rabbiyal Azim wa bihamdi alámà fẹ́rẹ̀lì ó náà mú. náà wàlúkùm sàlám àmì àti wọn àmì. Iná ó ń kà sókè bíi àṣùbà Magrib Isha Na. rárá àti sọ̀rọ̀ yẹn sẹ́yìn kì í sọ̀rọ̀ yẹn kì í sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n tó bá yẹ pé ìmáàmù tó jẹ́ pé tó bá ka fáti àtàn wàlá tóólì yóò kọ́kọ́ dúró gbárí díẹ̀ náà bí dúró gbárí kò sẹ́rì fún ọ ṣùgbọ́n tó ń bá ń ṣe bẹ́ẹ̀ tó pé yóò dúró náà kànà tá a fi dúró gbárí bíi tiẹ̀ lẹ́yìn rẹ̀ ká mú fáti àwa o. Eh, náà. gbogbo kìrá náà láàmú ju gbogbo ọkàn bàbá bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni rárá kọsẹ́rì fún tọ́wá ní ṣe alihamdulilayi rọ́bìlà alẹ́mí ọ̀ràn yẹn wà ní pé ká máa tẹ́tí sí ká gbọ́ dáadáa ọ̀ràn yẹn wà ní kí ká gbẹ́nu dání. àtàkẹ́ ntọ́lọ́wọ́n ọba dẹ́dà sọ ni. ṣùgbọ́n tó bá yẹ pé imam tó yẹ pé ìmà kìí sọ̀rọ̀ àyàn fún ẹni tó ń kírun lẹ́yìn imam ní ìkírun sókè imam kìí pé kọ́ka fatia ṣùgbọ́n tó bá yẹ pé ń jẹ́jẹ́ ọ̀nà yẹn ní fún un ṣùgbọ́n tó bá yẹ pé ìmáàmù yẹn máa ń dákẹ́ díẹ̀ ní dídákẹ́ tó kí fatia ó sì ká kéèyàn kà. Naam. Naam. Naam. Bẹ́ẹ̀ni. ah súnà ni. Súnà ni. Súnà ni wípé táwọn bá bẹ̀rẹ̀ súnà mi kan ṣe bá sumala. Bọ̀ jẹ́jẹ́ náà ni ẹ jẹ́. Ọ̀n súnà Naam. Naam àwọn ọ̀rọ̀ yẹn rún àwọn ọ̀ràn yẹn yìí òun tiẹ̀ tíyàn bá fi mú wá àtúnṣe lè wà fún wípé kíyàn mú sájídà sáwùwà ìyàtọ̀ láàrin òun àti rúkúnù rúkúnù tí ò bá fi sí òpó yẹn ti lọ tàbí kí òun bàjẹ́ tán pò gẹ́gẹ́ bí àpèjúwe àní takbiratul ihram òpó ni téèyàn ò bá fi mú wá kò sí ìrun ṣùgbọ́n rúkú kò mú wá tí ò bá fi mú wá rákà yẹn ti lọ torí pé kò rí bí mọ́lé kò dé kò dé kò rí bí dúró sí òpó rẹ̀ ni tí ó yẹ kó kóró tí yẹ kó tó bá ti yẹ òun gan kọ́ kò sí níjẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn wajibat àwọn ọ̀ràn àyàn ó ní àwọn tó jẹ́ wípé tí èèyàn bá fi ṣe mistake òpó ó ṣe mistake ni o ọmọ àmà ni o ọṣà ìmọ̀kan ni o wọ́n lẹ́skíìsì kínìdì mùsí òsọ̀lá ẹni tó ṣìrún kí níwájú òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ́mọ́ ọmọ ṣe bẹ́ẹ̀ ni là. ṣó ṣe mistake ni là kí ló ṣe àìmọ̀kan bọ́tò òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam sọ pé ó ní ìhùn lè túnrun rẹ̀ kí ó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mélòó ẹ̀ẹ̀mẹ́ta ńgbà tó ó pé ah ìmọ̀ kíjù báyìí lọ kọ́ mi lòṣìṣẹ́ náà àfúlà ti kọ̀ nítorí náà àwọn tó jẹ́ òpó tá a ti kà mẹ́rẹ̀ẹ̀rin láì kò sí téèyàn lè ṣe sí o ẹni tó bá ṣe mistake ẹ̀ tàbí ọmọ ọmọ tàbí kò mà kò ní o ó fi jẹ́ pé a gbọ́dọ̀ yanjú ẹ̀ ọ̀dà àwọn tí wọ́n jẹ́ ọ̀ràn yẹn wàjibat ó ṣe é tún ṣe kódà lẹ́yìn irun tá a dẹ̀ mọ̀ tí gbogbo ẹ̀ ó mú wọ́n jẹ́ mẹ́jọ gẹ́gẹ́ bá a ṣe sọ tí àwọn tó jẹ́ ọ̀ràn yẹn irun bàjẹ́ téèyàn bá máa máa fi lẹ̀ ṣùgbọ́n téèyàn bá ṣe mistake rẹ̀ kò sí problem tàbí tíyàn bá ṣàìmọ̀ kan ṣùgbọ́n ọjọ́ ọ̀ràn yẹn ni wípé ká mú ká mú sùjúdù sàwí wá lórí rẹ̀ àkọ́kọ́ rẹ̀ jami'u takbirat ghayr takbiratil ihram gbogbo àwọn Allahu akbar Allahu akbar orí irun yẹn yàtọ̀ sí takbiratil ihram ọ̀ràn yẹn ni wọ́n wàjibá ti sọ̀rọ̀ àtìlá èyí là máa ń pè ní takbiratul intiqal takbiratul intiqal àwọn takbir àwọn àwọn akbaru tá a máa fi ti oríkè kan bọ́ sóríkè kejì gbólóhùn torí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam kò fìgbà kan sílẹ̀ tẹ̀ jáde láyé ó dẹ̀ ní sallu kama ra'aytumuni usalli ọ̀rọ̀ yẹn kejì gbólóhùn sami allahu liman hamida fún imam àti fún ẹni tó jẹ́ pé ń dáàmú kí ọ̀ràn yẹn ni torí ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa tó jẹ́ pé نعم، ẹni tí ó jẹ́ imam àtẹni tí ń dá ìrun kí ọ̀ràn yẹn ni kí wọ́n ṣe kí ni sami allahu min hamida torí kánà rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam يكبر حين يقوم إلى الصلاة إيه ما شيء الله أكبر من بعد بعد دي جوكيم يعني وجه تكبير و تكبيرة الإحرام ثم يكبر حين يركع طبعا لا ركوع إيه ما شاء الله أكبر ثم يقول سمع الله من حمده حين يرفع يرفع صلبه صلبه من الركعه tó bá dìde kúò ní rákàtù tó gbé tó dìde nàró ima ṣe sami allah alimani hamida thumma yaqul wa huwa qahim rabbana wa lakal hamd wa alama rabbana wa lakal hamd tó bá wá dìde tó nàró tán ima ṣe alama rabbana wa hamd ìmáàmù ni o tàbí ẹni tí ń dárun kí yóò ṣe sami allah alimani hamida gbọdúgbọ́lóhùn rọ́bànà wàlàkàlẹ̀ hamd fún ẹni tí ó ń lí tó ń tẹ̀lé máa mú lẹ́yìn ọ̀ràn yẹn ni. sami allahu man hamida fún máàmù àtẹ̀ntì ń dàrún kí nínú ọ̀ràn yẹn àná ni tó ti yé báyìí nìkan but ẹni tó ń tẹ̀lé ìmáàmù dáhùn pé ẹni tí ń dànù kí àsọ yìí pé ẹni tí ń tẹ̀lé máàmù lẹ́yìn ọ̀ràn yẹn ni fún o rárá but ọ̀ràn yẹn ni fún ẹni tí ń dànù kí àti máàmù wípé kí wọ́n ṣe sami Allahu liman hamidah ṣùgbọ́n ìṣe rabbana walakal ham." aw alama rabbana walakal hamd aw rabbana lakal hamd ọ̀ràn yẹn ni fún ẹni tí ó ń tẹ̀lé ìmáàmù lẹ́yìn pé kó ṣe gbólóhùn ọ̀ràn yẹn ni torí ìtùgbọ́n ìmáàmù àti ẹni tí ó ń dárùn kí yàní kán pa méjèèjì pọ̀ súnẹ̀lì. sóti yé báyìí nìyí kí ìmáàmù kó méjèèjì pọ̀ àti ẹni tí ń dárùn kí kápá méjèèjì pọ̀ súnẹ̀lì torí pé hadith abu huraira radiyallahu anhu ó ní wa idha qala sami allahu liman hamida faqulu allahumma rabbana rabbana wa lakal hamd in tó fi ṣe in tó ṣe rabbana wa lakal hamd ní ọ̀ràn àyà fún ẹni tí ń kírun lẹ́yìn ìmáàmù ní wípé òjíṣẹ́ náà sallallahu alaihi sọ wípé tí ìmáàmù bá ti sọ pé sami allahu hamida ẹ̀yin tẹ̀ ń bẹ lẹ́yìn rẹ̀ kẹ́yìn ó ṣe ọ̀bánà wàlákàlhàm ọ̀ràn yẹn ni fún wọn but súnà ni wípé kí wọ́n ṣe kí ni kí wọ́n pa méjèèjì pọ̀ kí wọ́n ti sẹ́mi allah alhamid but ọ̀ràn yẹn ni fún ẹni tí ń dárun kí àti ìmáàmù kí wọ́n ṣe kí ni sẹ́mi allah alhamid wàdà náà ṣàlọ́ ẹ̀kẹ́rin subahana rabi al-azim ní orúkọ ọ̀ràn yẹn ní ẹ̀kan ṣoṣo mínímọ̀mù rẹ̀ lẹ́kan ṣoṣo fún ẹni tí wọ́n ń dárun kí ni o ìmáàmù ni o tàbí ẹni tó ń tẹ̀lé ìmáàmù lẹ́yìn ọ̀ràn yẹn ni. ní ẹ̀karùn-ún sẹ́yìdà kí ẹni ká ṣe subahana rabi al-ala ọ̀ràn ni. التشهد الأول kí a ṣe tẹ̀ṣẹ́wùdà àkọ́kọ́ ọ̀ràn yẹn ni tí ìbá ti ṣe pẹ́ni tó tẹ̀lé ìmáàmù ìmáàmù ṣe mistake ìmáàmù lè máa rántí pé ó yẹ kó wọn ṣe tẹ̀ṣẹ́wùd kó náà dúró ẹni tí ó ń ṣe tó ń tẹ̀lé ìmáàmù lẹ́yìn kọ́mọ̀tọ̀ yìí pé ah èmi ó mọ́ràn yẹn wá o rárá yóò tẹ̀lé ìmáàmù náà lẹ́yìn ni tó fi ń túmọ̀ sí pé nígbà tí ìmáàmù bá ṣe tán tí wọ́n bá ń ṣe sáwó fún àṣìṣe yẹn àwọn jọ ṣe wọ́n jọ ṣe papọ̀. jòlóòs fún tẹ̀síáwòdò yìí ọ̀ràn yẹn ni jòlóòs fún tẹ̀síáwòdò gbẹ̀yìn tá a fi ṣe tẹ̀sílẹ̀ kí ni barakallahu fikum. eléyìí ọ̀ràn yẹn ni na jùlọ fún tẹ̀síwájú alákọ̀ọ́kọ́ ọ̀ràn yẹn mẹ́jọ rẹ̀ nìyẹn tá a gbọ́dọ̀ mójútó tó ń túmọ̀ sí pé kí ni tíyẹn bá ṣe mistake ni o àbí ọmọ àmọ́ tàbó gbàgbé tí ò mú wọn wá kí ni ó ṣe yóò wọ́n lè máa mà áàrìd lè wá fún áàrìd lè wá fún onás yaani ajnas ya ṣe ká fi ilẹ̀ ní àbíká ní samir náà àwọn súnà wọn tó jẹ́ pé tá a bá mú wọn wá òun ló fún wa ní yóò jẹ́ kí a fi gbalada tó pọ̀ sí nínú òun wa wọ́n ṣe arkan wọ́n ṣe ọ̀ràn yẹn but àṣẹ ká mú wọn wá torí látara mímú wọn wá rẹ̀ yóò ṣe àlékún wa wọ́n pín sí méjì súnà tọ̀rọ̀ àti súnà ti iṣẹ́ ṣíṣe súnà tọrọ dua ò lè fìtà àwọn dua ò lè fìtà tá a mú wa nígbà tá a mú àwọn fífa tó wa ètò kéré jù ń bẹ bá a ṣe mú wa subhanaka rabbi zolam eh, eh, subhanaka rabbi. سبحانك اللهم بحمدك تبارك اسمك وتعالى جدك ولا إله غيرك but àwọn ẹlòmíì lè máa wọ pé kéwu eléyìí gan gùn náà omi tún rọrùn tàbá ti ṣe takbiratul ihram Allahu akbar lẹ́ẹ̀mélòó ẹ̀mẹ́wàá alhamdulillah ẹ̀mélòó ẹ̀mẹ́wàá subhanallah ẹ̀mélòó ẹ̀mẹ́wàá ọ̀rọ̀ la ilaha illallah ẹ̀mélòó ẹ̀mẹ́wàá. astakurula ẹ̀mẹ́lò emewa ẹ́ ọwọ́ rọrùn pọ̀tọ́ ogun <laughs> but téèyàn bá ń wo retí ń bẹ́nu rẹ̀ èyàn ò ní wo gígùn rẹ̀ tàbí Allahumma firli wà dínì wà áfínì warzuqni wọ́lọ́wọ́n ọba dáríjì mi tọ́ mi sọ́nà fún mi lálàáfíà. rọ̀ mí lọ́rọ̀ àwọn ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn fẹ́ mú eléyìí torí pé kìí ṣe pé ọmọ níwọ̀nba nìkan ó tún kó àwọn nǹkan tí wọ́n ń fẹ́ sínú dà ó wà bá وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا مسلما وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وحده لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب ونقيني من خطاياي كما ينقى ثوب الأبيض من الدنس واغسلني بالبرد والثلج والماء على rẹ̀ náà wọ́n pọ̀ lọ́wọ́ لو في rẹpẹtẹ ọ̀kan nínú àwọn sàábé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrọ̀ sọ́lá ìgbà tó yíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá tó ṣe tẹ̀gbẹ́ tẹ̀lé ìhra ó dúró lọ gbárí ó ní ya Rasulullah ń gbà òkè mọ̀tàn ń gbà ó ṣe tẹ̀gbẹ́ tẹ̀lé ìhra ó dúró lọ gbárí ó ń ṣe wújẹ́wújẹ́ kí ni wújẹ́wújẹ́ rẹ̀ tún dálé lórí o tó bá jẹ́ pọ́nrán àyàn ni ọ̀ràn àyàn ọ̀hún ni òjíṣẹ́ ńlá kọ̀ sọ́yìn yóò ti sọ fún ọ yí pé ah, tọ́wọ́ bá ti ṣe tẹ̀gbẹ́tò lè rán mu ọgbọ́dọ̀ mélé ìwà o àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n òun ń ṣe láti fi gba oore ìgbà tí wọ́n wá bí léèrè pé ya Rasulullah èwo tún ni èwo tún tó gbárí ohun tó ń ṣe wújẹ́wújẹ́ wújẹ́wújẹ́ kan èwo tún lè léyò ó ní wújẹ́wújẹ́ mi ẹ̀ ń tó dálé lórí ni ń tí mò ń sọ ni ń tí mò ń sọ ni ń tí mò ń sọ ni tó ń túmọ̀ sí pé kíni tí wọn náà bá fẹ́ ṣe àlékún kì í sọ̀rọ̀ àyàn fún ọ tó o bá ṣe tí ọba máa tún máa ń tọ́ ìwọ kan fúnra ara rẹ̀ inú rẹ̀ máa dùn pé a masha Allah mo rí kó so àwọn eléyìí súnà ni ká ṣe ta'wiz súnà ká ṣe basmala. súnẹ̀lì ká ṣe lẹ́yìn fatia ká mú kìrá súra ní ìwà súnẹ̀lì ọ̀kan nínú àwọn sàábẹ̀ ìṣẹ́nà sọ̀rọ̀ ó ní ya Rasulullah ìwọ àti Mu'az ọ̀rọ̀ yín ò yé mi tèmi bá ka tèmi rí irun o fatia lè ní nìkan lè ní mà ṣùgbọ́n mo rí pé ìwọ àti Mu'az ni. lẹ́yìn tẹ́ ẹ bá ka fàátì àtàn ẹ tún máa ṣe yúnmú yúnmú yúnmú yúnmú yúnmú kan kí ni yúnmú yúnmú yín ẹ̀ dálé lórí èmi ń tèmi tí mo bá ti ka fàátì àtàn yín tọrọ àlìjẹ́nà yín dẹ̀ sọ pé kọ́ náà ọ̀yà nìyàná òjíṣẹ́ náà sọ àṣọlá ní yúnmú yúnmú wa lórí tó dálé náà nìyẹn but àṣàhìd ni wípé ó ní èmi ò máa ń kankan ju fàtíà lọ òjíṣẹ́ náà sọ àṣọlá wọn ò dẹ̀ sọ pé rárá o tọ́ọ̀ bá ti fi súrà lé o o ò nírun ọ̀sán bẹ́ẹ̀. ọ̀dẹ sọ pé tọ́ ọ ti fi súrà lé o ó ti jẹ́ gbèsè ó ṣe báyọ̀ ah, ẹni tó bá mọ̀ ọ́n kà tó bá mọ ọlá tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò ní í ṣàìkà látara pé kí ni háràsì kọ̀ọ̀kan ládá mẹ́wàá mẹ́wàá ni ada wahid sáàni tọ́ba á jẹ́ pé kó o tó bẹ̀rẹ̀ ẹ̀rùn o mú tán ṣe kọ́ mọ̀tàn ó mú orin miswak ọwọ́ àrùn kó tó di pé o bẹ̀rẹ̀ kíra yìí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ni màláìkà kan wà yóò gbé ẹnu sí ẹ lẹ́nu gbogbo harafi kọ̀ọ̀kan tí ń bá ti ń bọ́ sínú ọ̀nà fún màláìkà yìí wọ́n máa fi pa ẹ̀ṣẹ̀ rẹ fún ẹ wọ́n dẹ̀ máa fi kọ àkọọ́lẹ̀ ládàá fún ẹ àlékún mi tún mo fi jẹ́ pé àwọn súnà nìyẹn kì í ṣe nǹkan tó ẹ̀yìn onísọ ẹni tó bá máa ń dín ṣe onísọ ẹgbẹ́ hmm, súnà ni jọ nǹkan kan rárá yóò ṣe kí ni èyí ò dùn ní mọ́ òun náà tọ́ rárá rẹ̀ ni ó lè jẹ́ pé yìí gan lọ́lọ́run ọba ó ti ṣe sábàbí oríire tí ọ̀ràn ìdúró látara pé kí ni a a ní duwa ò lè stifta kì í sọ̀rọ̀ yẹn súnmọ̀ ní àbí gbàtọ́ fẹ́ ṣe dùwà ò lè stifta oní aláwọ̀mà àdínní ọlọ́run wa tó ẹ sọ́nà ṣé kì í sara rẹ̀ ara rẹ̀ ni gbàtọ́ fẹ́ ṣe dùwà ò lè stifta oní aláwọ̀mà kúrúlí ọlọ́run wa fòun ké foríjìn ọlọ́tọ̀ tọ́ ọ bá fi gbogbo gbèsè ayé rẹ̀ kinu tọ́ ọ bá ní àforíjìn ọlọ́run ọba kí láǹfààní rẹ̀ ló jẹ́ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí àní sọ pé ah súnà ni rárá a máa wo ìtumọ̀ rẹ̀ àti pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ṣe wọ́n torí kó dẹ̀ ṣe wọ́n oríire ńlá òní fún wa. iṣẹ́ àlékún ju ẹyọ kan lọ ní rúkú wa tàbí sùjúdù wa tàbí lẹ́yìn tẹ̀ṣẹ́hùn ká tó ṣe tẹ̀sílẹ̀ ìṣe àlékún àwọn àkárì ọ̀pọ̀lọpọ̀ àdúà sunan sunan torí wípé kí ni àwọn dùá yìí tá a bá mú ọ wá kó tó di pa ṣe taslim inshallah alkarim Allah subhanahu wa ta'ala yóò gbà lọ́wọ́ wa yóò dẹ̀ fún àwọn eléyìí ni sunan ni irun tó jẹ́ wípé a mọ̀jútó gbogbo àwọn ọ̀dà wa ká máa ṣe tẹ̀pí káwọ́ àríṣẹ́ ọwọ́ ní gbogbo ìwólẹ̀ wa àti dídé wa bẹ́ẹ̀ ní sọ ìbẹ̀ tẹ́yìn gbogbo wọn bá mọ́sálà ní ojúṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sílá ń sọ yí pé gbogbo ọwọ́ tá a rí ìsìnyẹn àgbàláàdá mẹ́wàá ìka kọ̀ọ̀kan láàdá kọ̀ọ̀kan. súnà ní èso ọ̀ràn yìí òfin jẹ́ yí pé àyànnà lẹ́kọ̀ọ̀kan ojúṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sílá máa ń ṣe ẹni tó dún ní ma láti fi jẹ̀ràn ládàá masha Allah rẹ̀ náà àwọn tó bàrún jẹ́ tá a gbọ́dọ̀ yẹra fún gbogbo ohun tó ba ìmọ́tótó jẹ́ ó bàrún jẹ́. èèyàn tọ̀ lórí irun ó so lórí irun àlọ́ alárẹ̀ ti bàjẹ́ ó gbọ́dọ̀ jáde kó nínú. èèyàn máa máa rẹ́rìn lórí wọn. ẹ̀rín wo ọ̀kọ̀kọ̀ ọ̀dọ́kọ̀kọ̀ ẹ̀rín lórí irun lórí irun bóyá ibi tó ti ń ro àwọn nǹkan tó yẹ kó rò lọ́ba kú sẹ́yìn irun rẹ̀ ti bàjẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀ síbù kọ́mọ́dọ́kọ̀kọ̀ ẹ̀rìn kọ́kàn rọra ṣe músẹ́ irun rẹ̀ ṣì wà ṣùgbọ́n n ta kọ lórí irun ni. kéèyàn máa máa sọ̀rọ̀ lórí irun tí ì ṣe pé ọ̀rọ̀ tí ó tún rùn ṣe ọba àrùnjẹ. bóyá wọ́n ń bilé ọwọ́ ọwọ́ òkùnkùn dá lóhùn ìwọ̀n ti bàjẹ́ ṣùgbọ́n fẹ́ ṣe mistake nǹkan ti dojúrú kọ̀mọ̀ bí ó ṣe lọ́mọ́ sí pé rárá o nǹkan báyìí báyìí báyìí ní ṣókí tí ó tọ́ ìyún àrùn jẹ́ ara àrùn náà ni. ìkọjá níwájú ẹni tó ń kírun obìnrin tó ti ń ṣe haid tó ti ń ṣe haida ẹ̀yin obìnrin ọmọbìnrin tó ti bàlágà tó bá kọjá níwájú ẹni tó ń kírun tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ tàbájá dúdú tí wọ́n kọjá níwájú ẹni tó ń kírun tí ò dẹ̀ sí sútúrọ̀ níwájú ẹni tó ń kírun ìrun ti bàjẹ́ torí ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam tó sọ yìí pé فإنه يقطع صلاته الحمار والمرأة والقلب الأسود ó ní tẹ́ǹbá ń kí mu ẹ fi nǹkan kan dáwájú tí ó tó ntí à ń fi ń ṣe àtẹ̀gùn fún ràkúnmí. òǹdíwọ̀n rẹ̀ ó jẹ́ kan téèyàn o fi lélẹ̀ tọ́jọ́ yìí pé èèyàn wà lọ sí direction rẹ̀ ìmọ̀ kọ́ wà lápò tàbí kọ́ wà lápò òsì yìí bí téèyàn ó forí lé tàbí kọ́ wà láàrin èké but kí nǹkan kan wà níwájú tó bẹ́ẹ̀ ó pàtàkì fún mùsùlùmí àwọn ọ̀gọ̀rọ̀ àwọn afáàmì sọ pé ọ̀ràn yẹn ni. fún ẹni tó jẹ́ wípé ó ń dárun kí tàbí imam torí sútúrọ̀ ti imam ó ti tó fún ẹni tí ó ń kírun lẹ́yìn imam tí ó bá opportunity yẹn ẹni tó fẹ́ kírun kó ṣe gbìyànjú as much as possible kó súnmọ́ ara àgànná tí ó fi jẹ́ wípé kí ni àwọn èèyàn ò ní lè gbáwájú rẹ̀ kọjá necessity lè máa wọ̀nyàn kọjá bàtọ́ bá dúró níbi àárín gbọ̀ngàn àwọn èèyàn dẹ̀ fẹ́ kọjá kò dẹ̀ sí túnú hàn níwájú rẹ̀ eléyìí ewu ńlá ni ọmọbìnrin tó bá jẹ́ wípé ó ti bàlágà hahẹ̀ ajá dúdú tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ tó bá gbáwájú èèyàn kọjá ó bà mọ́ jẹ́ ṣùgbọ́n ẹni tí òun tó fẹ́ kọjá níwájú ẹni tó ń kírun òun gan náà ewu wà fún un. ewu wípé kí ni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam sọ wípé tó bá wípé ọmọ ó ń páyà ẹ̀ṣẹ̀ gbà látara kíkọjá níwájú ẹni tó ń kírun tí wọ́n bá ní kó dúró fún ogójì ọjọ́ yóò dúró ìyẹ̀mára ẹni lọ́wọ́ ni àti ẹlòmíì náà tó jẹ́ pé ó lè ní necessity láti kọjá níwájú ẹ̀ eléyìí pàtàkì. Now, ẹ kashful awra. pípàhòhò mọ́ lórí irun kíni ni ti láti pìlẹ̀ títí di ìgbà téèyàn ó fi parí irun èèyàn gbọ́dọ̀ ṣọ ẹni pé rẹ̀ tó di pé lórí irun kò ní ọba àwọn tó bá yẹ pé by mistake ni ọ̀tọ̀ èyí ni pé maybe one way or the other ibi tó ti ń kírun lọ aṣọ rẹ̀ ṣe bákan adam ẹ̀fọ́ ẹ̀mí But then tọ́ màmá tó jẹ́ pé kò bìkítà níbi sótúrọ̀ rẹ̀ lórí irun ọba àrùn jẹ́ àdẹ̀tí ṣàlàyé pé fún alqadir ẹni tí èṣe wípé èṣe pé kò láṣọ pàápàá pọ́sẹ́ntì ò láṣọ tó ní nǹkan kan tó dẹ̀ tí ó ṣiṣẹ́ bó ṣe pé yóò kírun ní yóò yóò kírun ní yóò ọlọ́run ọbọ̀ torí pé torí pé kọ̀ láṣọ kọ́ wá fi irun bùn ọlọ́run ò fi irun bùn ẹni kankan ẹni tí ọlọ́run fún un bùn òun ẹni tẹ́ pé ọpọlọ rẹ ti kú sáfẹ́rì kọ́lọ́run yà wáyà tàbí ẹni tí ò tí ì bàlágà tàbí ẹni tó sùn gbàgbé tàbí ẹni tó sùn tàbí ẹni tó gbàgbéra ló fi jẹ́ pé ìgbà tí wọ́n bá tají sí òun náà àsìkò òun wọn náà kò sí kankan wọ́n mú abẹ́ náà nà ṣùgbọ́n ẹni tó yẹ pé lórí irun ó ṣe kò bìkítà kò ní irun ẹni tó láṣọ tí ó yẹ pé kò wá ṣe sọ́tùrù rẹ̀ áwòrán lórí irun rẹ̀ kò ní irun irun rẹ̀ ti bàjẹ́. kí ẹ kọyìn sí kíbla kò ní irun. tọ́mọ̀ àmà kọ̀yìn sí kíbla torí pé kí ni ìmọ̀ àmà direction kíbla kí ni nínú àwọn ìwọ̀ ọ̀run ṣọ́ọ̀ ọ̀kan nínú àwọn ọmọ wa ní nàìjíríà ń bí ó ní opportunity àti wọ ráúdà ní Medina lọ́wọ́. òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ yìí pé ti ń bẹ láàrin mímbàrí òun àti ilé òun nínú ọgbà àlìjánná lọ́wọ́ but àlàyé rẹ̀ wọlé àdàm ọlọ́run nìkan ló yẹ torí bó ṣe sọ náà ni wípé òkè uhudu òpó ni nínú òpó àlìjánná kò dẹ̀ sí ẹni tí wàá sọ pé torí kó jìjẹ́ náà àti náà bẹ́ẹ̀ ká wá gba òkè wúdù lọ ká máa yan náfìlà bẹ́ẹ̀ là kò sí ẹ̀rí kan tó sọ bẹ́ẹ̀ kìí sọ̀rọ̀ àyàn ní wípé tàbí súnà ní wípé ká wá dára wa lọ́wọ́ wọnú rọ́ọ̀dà pé àfi tá a bá kírun bẹ́ẹ̀ nítorí ọ̀ràn ntí àgbà ntí àgbà níyànjú lé lórí ni pé tí ti wọ mọ́sáàsì òjíṣẹ́ náà sàásìlà ti gbìyànjú kó orí wájú bọ́sì múnáfìlà wa ọ pàtàkì kó o tó wọlé ẹsẹ̀ ọ̀tún ni kó o gbé wọlé lè ṣe àwọn adkar tó yẹ kó ṣe gbogbo àwọn adkar tí yóò ṣe ní àwọn masajidi èèyàn ó ṣe gbogbo ẹ̀ ní tó pàtàkì almuhim ọwọ́ wa bí ó ṣe kírun tí ó kọjú sí ibi tí wọ́n sin òjíṣẹ́ lásìlá àtúlá náà kàlí kan ní tí wọ́n fún un láti nàìjíríà pé tó bá fà á jẹ́ bí dání gbogbo ohun tí ń bá ń fẹ́ lọ́wọ́ bó fún un. ọwá ní kí n tọ́ sọ́nà yẹ pé ibi ti di ilé fún yín òun fẹ́ ibi tí wọ́n sọ òyìṣẹ́ náírà síláǹsì láti yan ni mo ní kí ni ìtumọ̀ yìí ó ní ah wọ́n fún ọ ní náfìlà tó jẹ́ adé bí dán tó jẹ́ mo ní sórí ètò ọba ṣe ń bí ó lè jẹ́ pé n tó tọrọ ọlọ́run fún ọ lóòótọ́ láti fi ṣẹ̀dẹ́ fún ẹ o ẹ̀ṣẹ̀ tó kó lọ lé lórí rẹ̀ kò ní mọ níwọ̀nba ó ní ẹ́ ẹ̀yin atúmọ̀ kírun kó tún dẹ́ṣẹ̀ mo ní bẹ́ẹ̀ ni torí pé bídíà ló ṣe ẹ́ ó ní kí ló dé ó ní wọ́n á bí ní mo ní rárá mo mo ti pè mí ló kọ̀ jókòó ṣé o lè rí tọ́ka sí sọ yìí pé ká fèsì tàbí òjìṣẹ́ náà sọ àṣìlám kírun. ó ní kò sí mo ní ẹ̀sìn ṣe ń téèyàn kàn máa rorí sọ torí pé ó ti kàyéfì wọ́n sọ nǹkan kàyéfì kan fún ọ tó láti fi tàn ọ́ wọn náà wàá gọ̀ mo ní wọn nítorí iṣẹ́ náà sàásùn náà sọ gan ni sórí tọ́ ọba ti déwájú rẹ̀ tọ́ ọba ti sálámà sí tọ́ sálámà sáwọn sàbẹ̀ rẹ̀ méjèèjì yẹn mọ́ fèsì rẹ̀ láti tọrọ nǹkan ọ wàá kọ̀yìn sí ó kíbla ló fèsì náà ó dẹ̀ ti bọ́ síbi sáfù wájú ó ní ẹ̀yìn ọkàn rẹ̀ balẹ̀ yí pé ń tọ́lọ̀ ọba bó ṣe fi olójijì lára fún là ló ṣe ló ṣe ṣe yìí gbogbo ń tọ́wọ́ rẹ̀ tọrọ ọlọ́run bó fún ọ mo ní wá wá èmi ò tọrọ nǹkan bẹ́ẹ̀ ìwà tọrọ nǹkan bẹ́ẹ̀ níbi kọ́lọ́run má ṣe fún mi mo wá bẹ̀rẹ̀ sí kà fún un mo ní Allahu akbar mo ní bẹ́ẹ̀ ni torí lè tọ́ wá ṣe yìí láti nàìjíríà lọ́n pẹ̀lú ọ̀rọ̀ gírọ́gí tó mú wa àtàsìkò tó mú wa mọ́ ní orí burúkú ni ìyá fi ààrẹ níwájú ọlọ́run bá ń jọ ah! alhamdulilah ó ó gbà but láti fi paná gbogbo ẹ̀ mọ́ ní ní fún ọ pé kọ́ wa sàn ìdákùnjẹ́ wò wọ́n á gbà lọ rẹ̀ àwa àwa jọ fàáyà torí kò sí nǹkan kan bẹ̀ ará tata oríṣiríṣi tó ẹni tó bá mọ̀ tí ń gan ah, kí ni túmọ̀ gbogbo eléyìí but gbogbo eléyìí wọn ó ti mú jọ àwọn ó wọn lọ́wọ́ láti fi pọ́n nípa ńgbà tó ọmọ túmọ̀ rẹ̀ tí wọn náà dẹ̀ ń gbọ́ tí ń ṣe kàkà kàkà ká oríṣiríṣi ọmọ ròyìn pé nǹkan bẹ́ẹ̀ yóò jẹ́ aláìmọ̀kan èyí dẹ̀ fa ìmọ̀kan torí pé kí ni ọba adẹ́nà wa kò sóòjì ṣẹlẹ̀. na ìsìdìbárè kíbla kéèyàn kọ̀yìn sí kíbla ọba àrùn jẹ. tí nàìjásá bá wà lára ẹni tó ń kírun tó dẹ̀ mà tí ìdẹ̀ ṣe pé ó ní ozoro torí ó lè ní ó bá àrùn rẹ̀ jẹ́ náà. kí èèyàn ṣiṣẹ́ tó pọ̀ lórí irun tí ó fi di wípé bí ìgbà tó a ti fẹ́ gbàgbé gan pé bóyá irun gan ní kí ó bá jẹ́ tí àkìkì tàbí nǹkan olóró tó bá yọ lórí irun tá a lè pa á pẹ̀lú iṣẹ́ tí ò ní pọ̀ débi wípé a wà gbàgbé pé a wà lórí irun eyín sì mú nítorí bá ti di pé a bẹ̀rẹ̀ sí lé alẹ́ rẹ ni torí pé àkírá kan wọ́gán ti gbàgbé pé irun ló ń kí eléyìí irun ti bàjẹ́ náà. téèyàn bá ti fi orúkúnù kan lẹ̀. nínú àwọn àrùkánù wọn àwọn òpó nínú àwọn òpó wọn tàbí májẹ̀mú nínú àwọn májẹ̀mú wọn eléyìí bá irun jẹ́ kí agbára lé nǹkan tí ò nídìí ọ̀nà rodo bóyá látara wípé ó ń ṣe kìrá àtọ́gùn á wò pé kóhun kúkú ọ agbára lé ìgbára lé tó jẹ́ pé tá a bá yẹ nǹkan yẹn kú ò yóò ṣubú yóò ti bàrún jẹ́ náà. ká máa mà ṣàlékún àlékún rúkú tàbí àlékún sájídà lórí mo tí ì ṣe pé by mistake ni tàbí pé yàn án rò wípé ah, ṣé mo ti mú wá àbí mi ti mú wa torí pé tá à ń bá rò pé ṣé mo ti mú wa àbí mi ti mú wa ò mú wa nù. ṣé kọ̀bìlì lọ́wọ́ àṣe àbí báàlì sẹ́jìdà sáàwì tó ṣe ó dìpẹ́ǹd tó bá jẹ́ pé bóun ṣe ń ṣe ròyìn ròyìn yẹn náà kó o mú wa ó rinlẹ̀ lọ́kàn rẹ ju pípé ó mú wa lọ but ìdí tó fi gbọ́dọ̀ mú wá nítorí wípé láti fi mú ìṣkáàlù kú lọ́kàn láti fi láti fi borí àṣẹ pound ó ṣe bàjẹ́ ṣùgbọ́n hmm, ó mú wá òun ló rinlẹ̀ lọ́kàn rẹ jù ó ṣe kọ̀bìlẹ̀ tafsir tí àwọn afáṣe lórí rẹ̀ nù but ipe òun ṣe ìròyìnrò ipe ó mú wá àbó òmùwá yẹn o ságbà pé òmùwá ni kò mú wá náà. kéèyàn sálámà kó tó parí ìrun rẹ̀ ti bàjẹ́ ti sálámà ìrun ò tí pé ó ti ṣe sleep àyàfi tó bá jẹ́ pé kìí ṣe by mistake wọ́n pàkíyèsí rẹ̀ sí tàbí wọ́n á rántí pé ah òun ò tí ì pé ìrun yìí masalan instant tó ṣẹlẹ̀ sí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam aidazoro asri tẹ́kíráká méjì tí wọ́n ṣe taslim tí zuliyade nípa kíyèsí wọn sí wọ́n mú ìyẹn wa ntomis ìyẹn wa wọ́n ṣe sọ́jà sáré. ìmá ti ọ̀rọ̀ míì tí è ṣe ọ̀rọ̀ ọba adẹ́dà ká tìbọnú kìrá wa nínú òun. ìṣesí àwọn oníjàlá bíi tàbí àwọn tí wọ́n bá ti ṣìnà oríṣiríṣi nǹkan báyìí wà fún ọ yìí pé tó bá ka súra fatia tó bá ka fatia tó bá ka àyà kan kò fi nǹkan kan sí láàrin tó bá ka àyà kejì kò fi nǹkan kan sí láàrin láti fi jẹ́ kí iṣẹ́ ọ lórí ìrùn kò sí ìrùn ìrùn gangan ti bàjẹ́ torí wípé gbogbo ohun tó ń bá ń fẹ́ láyé àtọ̀run irun gan tó láti mójútó pé kí ọba adẹ́tọ̀ Allah subhanahu wa ta'ala kó fi tẹ̀ ọ lọ́wọ́ láì ní bùkátà sí pé òun tún wá àtìmọ́ àtìmọ́ àtìmọ́ àtìmọ́ òun ọ̀fẹ́ fi bà iṣẹ́ olóore rẹ̀ jẹ́ ni kí ọba adẹ́dà kọ́yà wáyà náà. má ṣe ròyìn ṣé mo dàníyàn kì í ṣé mo ṣó ọ̀run tí mo ń kí ṣé mo mà ṣé mo tiẹ̀ dàníyàn eléyìí bá mu jẹ yóò mú ìrùn yóò mú ìrùn mi wọlé èyí ni wípé ọkàn ò sí nínú ìrùn tí èèyàn ń kí iṣẹ́ ọkàn sí ìrùn láti ìgbà tí a bá ti bẹ̀rẹ̀ títí tá a fi parí ìrùn ọ̀rọ̀ yẹn ni ọ pàtàkì lè wa lórí tá a gbọ́dọ̀ mójútó tó yẹ pé tá a bá mójútó ó lè ba àwọn àrùn wa jẹ́ yàtọ̀ sí tó bá àrùn jẹ́ yìí àwọn kankan ń bẹ tá a kórìíra nínú òun tó jẹ́ yìí pé àìṣe rẹ̀ kò bàrùn jẹ́ ṣùgbọ́n a kórìíra rẹ̀ yóò jẹ́ kí àbùkù kó bá irun yẹn àkọ́kọ́ nínú rẹ̀ ni wípé fún ẹni tí ó lè ka Quran kó jẹ́ pé fatia nìkan ló mú wá kọ́mọ̀sì nǹkan kan lé fatia. akórira rẹ̀ lórí wọn. èkejì ká máa mú jẹyọ kan lọ lórí irun lórí ju ẹyọ kan lọ nínú rákà kan akọ àyàfi tó bá nídìí ìdíhùn ni wípé ó ń wò wípé ètò nkọkọ kàwọn ọkàn wọn sí kó mú tàbí ó ń wò ọkàn òun ò sí níbi ètò nkọkọ tó bá mú kìí ṣe tó lé ìfì ṣùgbọ́n kéèyàn kan màmá máa mú kó ìnkírìsì sọ́tọ̀ fàtíà eléyìí náà kọ́ mà nínú ṣe ti àwọn tí wọ́n ń ṣe jálàbí tàbí àwọn tí wọ́n ń ṣe sófì náà nínú tí a tún kórìíra nínú òrùn òní wípé ká máa wòyí wòyí lórí ẹ̀mú torí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam wọ́n bi léèrè òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ní huwa ikhtilat yaqtalisuhu shaitan min salati al-abd ó ní ọ̀nà tí a ṣètánì ń jí nínú ládàá ìrun ẹ̀rú ni wípé kọ́ má fojú síbi tí ó sùjádà sí lórí ìrun kọ́ má wòyí wọ̀hún lórí ìrun kìí ṣe ìṣesí tọ́da fún olùgbàgbọ́ òdodo látara bẹ́ẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ ṣọ̀rọ̀ fún eléyìí àǹtí wọn àwọn ń dijú kìí ṣe ṣe sí mùsùlùmí mùsùlùmí yájú kírun ni ìṣesí àwọn kòfàr ni àwọn yahudu àti mẹjọsù tí wọn bá ń ṣe dùá wọn dijú mùsùlùmí èdìjú ṣàdùá mùsùlùmí èdìjú kírun nǹkan kórìíra ni kí mùsùlùmí kó máa ṣe bíi àwọn tí ó yapa sí wa. nínú ìjọsìn wa náà kí èèyàn máa ṣeré lórí ìrun kó ó ń kírun ó mú pọ̀tì kọjọ́ bí àwọn nǹkan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan àwàdà tó ṣekù kó tó di pé ó bẹ̀rẹ̀ ẹ̀rùn kò tí ì gbé kúrò lọ́kàn ó yìn mú wa níta kórìíra lórí ìrun kò fi hàn ẹni tí. ó serious nínú wọn ìdá ọwọ́ délẹ̀ bí ọwọ́ ajá lórí irun islam akọ lórí irun ọlọ sí sùjádà ọwọ́ àlọ sùjádà ó mú ọwọ́ rẹ̀ ó nà mọ́lẹ̀ bẹ́ẹ̀ rárá wọ́n fi tá a bá lọ sí sẹ́jìdá ká gbé ọwọ́ wa méjèèjì lọ sílẹ̀ ká wá gbé kúò nínú lórí ilẹ̀ ni ká fi àlàfo lẹ̀ tí abíyá wa tá a fi máa wa gẹ́gẹ́ bó ṣe ńlá Muhammad sallallahu alaihi wa sallam ṣe máa ṣe ní sọ́jídà ni ìwà ṣe ń tọ́tako eléyìí gbogbo ṣe sí nínú èèyàn tọ́tako bí òjíṣẹ́ náà sallallahu alaihi wa sallam ṣe mú wa akórira rẹ̀ bẹ́ẹ̀ náà ni ìdúró fọwọ́ sí bàràbàrà àdì lórí akórira rẹ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam lórí ìmú ìmọ̀ káwọ́ máyà ni ìmọ̀ káwọ́ méjèèjì lérí àwa arọ́wọ́ ọ̀tún lérí ọwọ́ òsì lórí ìmú tàbí ká fi ọwọ́ ọ̀tún ká fi di ibi kókó ọwọ́ ká fi dì mú ìtọ́jẹ́ súnmọ́ ní ká gbé táyà ká lẹ̀ lórí ìrun kọ́sẹ́rì fún un òjíṣẹ́ ńlá àwọn sábẹ́ òjíṣẹ́ ńlá sàrà sílà sọ yìí pé wọ́n á máa pa wá láṣẹ nígbà wọn bá ṣe kọ́ yìí pé kí gbogbo wa káwọ́ mọ́yà ní orí ìrun kí a wọṣọ lórí ìrun aṣọ tó kọjá kókósẹ̀ akórira rẹ̀ lórí ìrun ó lè má bàrùn jẹ́ torí pé kò sí násù tó mú tó mú wá pàtó wípé ìrun bàjẹ́ bọ́tí ń tá a kórìíra ni tó lè mú in tó pọ̀ nínú ládàrún èèyàn tó lè mú un kúrò torí ẹgbà wa wá tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ pé ẹni tí ó ọkùnrin tí aṣọ rẹ̀ kọjá kókósẹ̀ nínú irun rẹ̀ ò ní ọ̀wọ̀ kò dẹ̀ ní àpọ́nlé níwájú ọba adẹ́dà a lè sọ pàtó wípé irun yẹn bàjẹ́ ṣùgbọ́n definitely ìrun yẹn mẹ́hẹ̀ ká máa ṣáájú imam ṣe nǹkan kan nínú àwọn nǹkan àrùn tàbí ká ṣe é pẹ̀lú rẹ̀ akórira rẹ̀ nínú òun a lè sọ pé bàrùn jẹ́ ṣùgbọ́n èyí tó pọ̀ nínú ládàrún òun ló dín kù ká máa gbójú sókè nínú òjíṣẹ́ náà sílára sílám kọ̀ lórí kó sọ yìí pé àwọn tí wọ́n gbójú sókè nínú kí wọ́n ṣọ́ra fún ṣe bẹ́ẹ̀ tí wọ́n ò ṣe bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala yóò sọ orí wọn di orú rà orí kẹ́tẹ́kẹ́tẹ́ gẹ́gẹ́ bá ṣe ń sọ gbogbo gbà ibi tá a fẹ́ ṣe sẹ́jìdà sí ibẹ̀ ni a máa wò ká máa ti ọwọ́ bọwọ́ nínú òrùn tàbí ká máa rọ́ka akórira rẹ̀. tí ìbá ṣe nínú òrùn ọ àjà ayò níta àyè gbígbà wà fún ṣùgbọ́n ń gbèyàn wà nínú òrùn kọ́ á máa kọ́ máa ti ọwọ́ bọ́wọ́ tẹ̀síbíkì rẹ̀ yìí ọ̀sọ̀ bí ẹ̀ kọ́ máa ti bọ́wọ́ kọ́ máa fà báyìí àpẹẹrẹ ni tí ò sí rí ọ̀sìn lórí ọ̀hún. ìmọ̀ afánú tàbí ìmá kó aṣọ ní kíkó pé àfẹ́ kí aṣọ wa kanlẹ̀ lórí irun akórira rẹ̀ lórí irun. tí oúnjẹ bá ti rẹ́dì tó ti ṣe tán tó dẹ̀ jẹ́ pé ibi ń pààyàn kìí sì páyà ọlọ́run ọba ní pé ká kọ́kọ́ mú wa ná ká tó jẹun. bí hadrat tó tó á bá ti rẹ́dì síbi dẹ́ ń pààyàn wọ́n fẹ́ ká jẹun náà kàtókì o bẹ́ẹ̀ náà sì ni títọ́ tàbí ìgbẹ́ bá ń gbọ̀n yàn kó kọ́ mu wá kó tó mú ìrùn wá àyípa ìgbẹ́ tàbí ìtọ̀ mára wípé ẹ ká fi sáré kírun náà gbogbo àwọn eléyìí ó jẹ́ ní ti akórira nínú ìrun kíkì tí kò bá máa ní ààlà òmíì lè bàmú jẹ́ gẹ́gẹ́ bí ipa ìtọ̀ tàbí ìgbẹ́mára làṣẹ látara pípamára nínú àwọn arkan ó lè má ṣe mú wa ẹni tó yẹ kó dúró déédéé lórí irun torí pé ń pàtìgbẹ́ tàbí tọ̀mọ́ra àti dúró òun ó lè má rọ ó lè má dúró dáadáa àti lọ rùkú ó lè má rí rùkú lọ dáadáa sọ́jídà rẹ̀ gan kò ní lè yanjú tàbí ìgbé orí kù nínú sọ́jídà rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n fẹ́ ká ṣọ́ra fún ní orí irun náà. ìrun gbígbé jù sílẹ̀ ìrun gbígbé jù sílẹ̀ ó pé sí méjì. lazy person ni ẹni tó kọlẹ̀ ni tó bá kàtúbà ó lè má ka ibi tí mo bá ti bá a ó lè kí ń bẹ̀ táwọn èèyàn bá wà ń bẹ̀ but kódà kírun kásìkò òun tó kò bìkítà ẹlẹ́ṣẹ̀ lélẹ̀ ṣùgbọ́n ní tọ́jẹ́ rí pé òun wọ́n bá sọ̀rọ̀ ọ̀run ní tọ́ba òun ó kì í kìí sọ̀rọ̀ àgbè sí pọ́pọ́n dandan lọ títí léun lórí ó ti di kèfèrí irun ìṣe ń téèyàn máa ṣe àìbìkítà lé lórí ẹnì kẹta ni wípé ń tọ́jọ́ wípé o le kàkún pé kò kàkún tí o kàkún ara yẹn ṣùgbọ́n kò rí ọ̀sẹ̀ tó sọ pé wọ́n rí ibi tó ti kírun rí kéèké ẹsẹ̀ kó kíkan ó fi kan lẹ̀ rárá mùsùlùmí náà ní pẹ́ ara ṣùgbọ́n ní tọ́ba kú gan kí ni òun ní ń rò láṣẹ kò sí tí ó tọ́ka sí pé mùsùlùmí ni nínú ìṣètò rẹ̀ pẹ̀lú àlẹ́ àwọn tí ó rọ̀ mọ́ ìrun ní tá a gbọ́dọ̀ mójútó pẹ́síkálì láti fi jẹ́ ike kí ni ìrun wa o ó péye ó dẹ̀ tó ṣe ìgbọ́kànlé níwájú ọba adẹ́dàá ń jẹ́ obìnrin dàkíyàmù à ń bẹ ọba adẹ́dàá subhanahu wa ta'ala kó ṣe wá ní kírunkírun ní bó ṣe fi rán òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam kó jẹ́ ká kíkú pẹ̀lú àwọn zòríyà wa kó dẹ̀ gba lẹ́sìn lọ́wọ́ wa ń jọ gbẹ̀ndẹ̀ alikiyama kó fi ṣe sábàbí oríire fún wa ní ayé àti ní gbangba jọ gbẹ̀ndẹ̀ alikiyama kó má dàlù wà láyà. eléyìí ni ṣókí tí a sọ lórí àwọn ọ̀rọ̀ yẹn àwọn ọ̀rọ̀ yẹn náà inshallah al àwọn àrùn tẹ̀tẹ̀wẹ̀ ìrun àṣegbọ́rẹ́ torí tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam sọ ní wípé wàlúkà sàlàntàlà kí ẹrú ń jọ gbèndé alikiyama tá a bá wo iṣẹ́ ìrun ọ̀ràn yẹn rẹ̀ tó bá mẹ́hẹ̀ á wò náfìlà rẹ̀ tí látara náfìlà ó lè jẹ́ sábàbí oríire tí ó di ti ọ̀ràn yẹn ibi tó ṣẹ́kù sí kí ọba dẹ́dà kọjá méjèèjì wa kó péye tí náfìlà wo fi jẹ́ àlékún dáadáa náà salamu alaykum wa rahmatulahi wa barakatuh. munfarid munfarid ó gbọ́dọ̀ ṣe sami Allahu liman hamida imam náà gbọ́dọ̀ ṣe sami Allahu liman hamida but ẹni tó jẹ́ wípé ó ń tẹ̀lé imam lẹ́yìn kó ṣe sami Allahu liman hamida súnà ní fún torí pé ọ̀hún tó jọ́ràn àyàn ó ní kó ṣe Allahumma rabbana wa lakal torí pé ó ní. فإذا قال الإمام سمع الله من حمده فقولوا اللهم ربنا ولك الحمد اللهم ربنا ولك الحمد òun lọ jẹ́ ọ̀ràn àyàn fún but kò túmọ̀ sí pé kò ní ṣe sami allah alimani hamida but sami allah alimani hamida tí ó ṣe yẹn súnà nìyẹn kì í ṣe ń tọ́jẹ́ pé tọ́ba wa tí ò ṣe yóò yóò jẹ́ ẹ̀gùn ó gbọ́dọ̀ yóò ṣe láti fi jẹ òjíṣẹ́ náà sílá rẹ̀ ọ̀sán. Ah, Naam. Naam. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Àti Báṣímálà. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. نعم فاستعذ بالله من الشيطان الرجيم wọ́n tó sí torí wípé tó bá jẹ́ wípé ọ̀ràn yẹn ni tàbí rúkùn òjíṣẹ́ náà ní silent lórí rẹ̀ sallallahu alaihi wasallam dua lè kò fi bó ṣe bá a bá ka bá bá ṣe pé a wò ni a fẹ́ sọ yẹn ni but àrà afa kan tó sọ bẹ́ẹ̀ wípé yẹn adẹ̀rẹ̀ àwọn tó jẹ́ pé wọn ò rí ṣe òjíṣẹ́ náírà fúláwọ̀ lè sọ pé ìrun wọn bàjẹ́ so gbogbo àwọn kọ̀ráyìnù tí wọ́n wò nù tí wọ́n fi ń wò yí pé a súnà ni súnà tó àwọn míì wá yà á súnà yẹn sóríṣiríṣi ètò lágbára àlùmọ́ akẹ́d tó jẹ́ pé ó lágbára gan àti súnà tó jẹ́ yí pé ẹ̀mọ́ akẹ́d tó ń túmọ̀ sí pé ṣíṣe rẹ̀ ló ó súnmọ́ràn yàn náà wàá dùsùn lákùnrin náà. nítorí pàtàkì ń bẹ̀ ni wípé kí ẹ̀ jẹ́ wọn iye wọn wípé ìfọpọlọ wọn ṣeré ni hmm, ìfọpọlọ wọn ṣeré ni torí ẹni tí ó bá máa ti ń ṣe kò ní lọ sí ọ̀dọ̀ ẹni tó ń àwọn nǹkan ń bẹ tó pọ̀ tí òun náà ò rí nínú ọ̀rọ̀ ara rẹ̀ tó pé tó bá rí i. àwọn aburú tí ń ṣẹlẹ̀ sí àtàwọn àdánwò tí ń bá ọ yẹ kó náà lè yẹ ṣùgbọ́n kò rí yẹ kò rí yẹ so ọ̀nà gbájú ẹ̀ ni kì í dẹ̀ jẹ́ kí ẹni tó bá ń dáwọ́ lé kò ní jẹ́ kó ní ìgbàgbọ́ nínú ọba adẹ́dà kì í dẹ̀ jẹ́ kí wọ́n rójú rẹ̀ ọba adẹ́dà látara ibi kí ni. ntọ́ ẹ kó nígbàgbọ́ lé lórí kò ní ìgbàgbọ́ rẹ̀ onírin rẹ̀ lórí rẹ̀ tẹ̀sẹ̀ tuntun ọba kó tó mú mi gan yóò fẹ́ lọ yẹ̀ wò wọ́n ṣe wá sí kí wọ́n sì fún akádẹ́ fún aburú tí bẹ́ẹ̀ àti pé ẹni tó bá bá bẹ́ẹ̀ kú yóò rojọ́ tó pọ̀ níwájú ọlọ́run bá ń jọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù náà. No bẹ́ẹ̀ni gbàtọ́ yẹ pé ààrẹ ló ṣe tí ó bá lè kí lórí ìjòkó lè kí ní dùbúlẹ̀ ah. ọkọ ìyàwó. wọ́n á sẹ́kọ̀ọ́ bá tiẹ̀. Aleykum salaam wa rahmatulah. tá a ti ṣàlàyé ń bí ní ẹgbà tá a mọ́ sí fọ́tí sọ́ra tó. lórí rukú báyìí tó bá fẹ́ dìde sẹ́mi Allahu liman hamida bàtọ́ bá nà rò tán ní ètò ìṣèṣẹ́ aláàmọ̀rọ̀ bá nà wà kàlà. Naam. Rárá àbá fẹ́ dìde àwa náà wọ́n ṣe sẹ́mi Allahu liman hamida bọ̀kọ̀tù kìí ṣe àwọn súnà ni ọ̀dí dìde ráṣẹ Allahumma rabbana wa lakal hamd torí àsìkò ibi tí màmú ti ṣe nìyẹn ibi táwa náà ti ṣe nìyẹn. Anta fi ba kuma. Naa. Ó ṣe láìsí. Okay ok ok ok. Oh, Why？wọ́n ò lè wọ́n ò lè yí wàá. Okay. Now bọ̀dọ̀ máa pé kìí ṣe kíbla lọ kó tọ́nù sí kíbla. lá àwọn èèyàn wà ń bẹ̀ àwọn attendant wà ń bẹ̀ mo fẹ́ kírun kíbla ni ẹ bá ń tọ̀nù ẹ̀ ìyẹn bẹ́ẹ̀ dẹ̀. tó bá fẹ́ lọ tọ́lẹ̀tì nǹkan bó ní èsì ibẹ̀ náà ló ń tọ́lẹ̀tì sí kó kí bọ́ bá ṣọ̀rọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ok. okay kò tí kú mbẹ na sajida o bẹẹ ok ọwọ amú sáwù bẹẹ. bẹẹni kò gbọ́dọ̀ kọmọ salama gbàtó bá ń wò kótó sálámà ó ti ń wò ṣé sájúdà méjì mo ṣe ní abẹ́yọ kan ó ṣe lẹ́yọ kan so kó mú kan jù kó mú mi wá kó wá ṣe sájúdà sáré tó bá sálámà tó. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni hmm. kò ní mú nǹkan kan wá kò ní mú nǹkan kan wá. ó mùsùlùmí lò àmọ́ ní mùsùlùmí but ó ní mùsùlùmí lò ẹni tí ò kírun àmọ́ mùsùlùmí torí kò kírun pẹ̀lú wa ẹni tá ní mùsùlùmí ni ẹni tó ń kírun pẹ̀lú wa ìbáàjẹ́ ẹyọ kan arígbó tẹ kírun kan ó kí méjì ẹ̀hẹ́n tọ́ba tí ò bá kí yòókù a yìí pé aláìbìkítà ni ẹni tó ìkọlẹ̀ yẹn ti dé ògóńgó pọtukọ pápá ọdẹ ló ń jẹ mùsùlùmí. mi ì dẹ́yìn. tó ọ̀pọ̀n rárá kìí ṣe mùsùlùmí ó ti di kèfèrí ẹ sọ fún yín pé gbólóhùn tó ṣeun tó sọ̀hún ẹ eh, ṣe ìkọ́mà sójà lé lórí ẹ sọ fún gbólóhùn tó sọ yẹn o ò ti jáde kúrò nẹ́ẹ̀sì Islam. aláìmọ̀kan ni rárá àní dẹ́ẹ̀sì àmọ̀ pèsè kìsì àmọ̀ pèsè kìsì àdà definitely pé nítorí sọ yìí o ti jáde o ó ọmọ túmọ̀ nítorí sọ yìí nítorí sọ yìí léwu ẹ tó ń bá jáde nǹkan ó dẹ̀ sí ń lẹ̀ ó lè kó yẹn sí wu má dànù má dẹ̀ sọ àwọn ọ̀rọ̀ gbólóhùn tí yóò wá fi dàbí ìgbà tó yẹ pé ìwọ náà ń wora rẹ níwò wípé o ti o ti yege là má mà lọ́kàn rẹ wípé ewu eléyìí virus ń lára rẹ ó lágbára alárùn ni tí ẹ burú ju eight lọ ó burú ju eight lọ so but òní dànù òní dànù wàá sì máa ṣègbìyànjú lé lórí làálọ́lá yóò dé sábà dáadáa lìkà amra. ẹni tó fẹ́ rọ̀gbọ́ àwọn rí. Thank you ṣe lórí irun ó lè in tó ń ṣe tó fi rọ̀gbọ́ ó lè jẹ́ pé kò lè lo apá ọ̀tún tó bá yẹ pé ó lè lo apá ọ̀tún tó bẹ́tà ní ṣùgbọ́n tó bá yẹ pé kò sí ní tó lè ṣe sí gbogbo wa ṣe rọrùn sí náà ní ọ̀sẹ̀ wọ́n á tún fi bá kún lọ́kẹ́ àmì àtẹ̀yìn náà. bẹ́ẹ̀ni. ok. bẹ́ẹ̀ ó ti parí ìrun tán po mélòó ló bá tẹ́lẹ̀ má sọ pé kó sọ pé ẹ wọ̀ wá ní sọ pé ká sọ pé mọ́. ok. okay. okay. okay. okay. okay. okay. okay. ó kíra káàkiri ó jáde bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọkàn jẹ́ pé sọ̀rọ̀ pé tí ó ni ọbẹ̀tà ọbẹ̀tà kò padà sí masjid ọbẹ̀tà. Wa alaikum salaam wa rahmatullahi Okay, ICT works. Ben. Now. tí ẹ̀ ń bá ṣiṣẹ́ èyàn ó fi charges èyàn sí náà bẹ́ẹ̀ni. sífà jù iye owó àwọn nǹkan wọ̀nyẹn téèyàn bá kọ́ sí ní téèyàn bá ṣáàjì ní téèyàn kéèyàn wá fi wípé ní tí mo ṣáàjì tó bá fẹ́ negotiate ní téèyàn ṣáàjì kó jẹ́ negotiation lórí ní téèyàn ṣáàjì ó mọ̀ yìí pé owó iṣẹ́ yìí kò kò sí tó tọrọ àyẹ̀bá yìí mọ̀ àwa lè débi tí wọ́n ti ń tà kó cheaper jù bẹ́ẹ̀ lọ so káwa bá rí pé bàtà débẹ̀ o àárí less iye tá a ríra ní báyìí báyìí báyìí báyìí báyìí because tó bá lékún bóòlù ṣe so to yóò di mine but separate méjèèjì irin ẹsẹ̀ tèmi náà ti iṣẹ́ tí mo bẹ̀ ṣe iye tí màá charge tó bá fẹ́ ní pa charge wípé ok owó ohun tí mo ṣe three thousand naira ni mo fẹ́ gbà ah three thousand naira ti pọ̀ jù ẹ jẹ́ kí n fún yín ní one five rárá o ẹ ṣe ń tù wàá mọ̀ yìí pé 2000 thousand iṣẹ́ rẹ̀ ní up and down tó ń ṣe. Bẹ́ẹ̀ni ok tó bá fẹ́ ta fún kò sí límìtì sí èrè tó fẹ́ jẹ tó bá ti pè rẹ̀ tó bá yẹ pé o fẹ́ ta fún kì í ṣe kó sọ pé lọ bá mi rà ìwọ ló fẹ́ ta fún o rà owó ara rẹ ló fi rà o dẹ̀ ti ní lọ́wọ́. ẹ ẹ torí pé àwọn èèyàn ní bùkátà náà làwọn èèyàn fi ń tajà aslan ẹ torí pé àwọn èèyàn ní bùkátà náà làwọn èèyàn fi ń tajà tí o bá yẹ kó kò sí bùkátà ni kò ní sí ọjà títà tí wọn lọ sáà ní mọ̀ ẹ kò sí pírọ́blẹ́mù bẹ́ẹ̀ ah, ah, no o fowó ẹ̀ rà o ti ní lọ́wọ́ nìyẹn tó iye tó ń pè rẹ ló fẹ́ tà báyìí nísìn so à ń tó fẹ́ jù wá fún ọ. wàá kó sọ́nà tó lọ́wọ́ pẹ́ àwọn wàá tó fẹ́ lọ́wọ́ pẹ́ lọ́wọ́. naam. bẹ́ẹ̀ rárá ọgbàládà rẹ̀ sọ̀rọ̀ kó fẹ́ sí bọ̀tí oko ayò tí ni torí ìmáàmù yẹn ó lè jẹ́ pé òun ń sáré ju bó ìwọ̀sẹ̀ yẹn ọgbàládà rẹ̀ kò dé ọlọ́wọ́ torí mọ́ni amẹ́ni náà sọ́fà sọ́bẹ̀lì wọn wà á tẹ́ mọ́ sọ́lá àtẹ́fọ́lọ́wọ́ wọlé wọn wà á gbàládà rẹ̀ kò sí pírọ́blẹ̀mù. Now, okay. Ben. wọ́n fẹ́ lo kíni oníjẹba. sórí tó o bá ń pè ní African science ó ń try láti intellectualize dubiousness magic ni magic ń jẹ́ òun ni ẹni síhìr kò lẹ̀ ló méjì. síhìrù tiwẹ̀ kófùrù ni tó di ẹbá ní sìn bọ́tọ̀ máa ń pọn ní ọ̀fẹ́ máa ọ̀fẹ́ máa pọn lé nìyẹn síhìrù kófùrù ni medical lenisin àwọn doctor ó ṣe àwọn kankan tó fẹ́ jọ bí idán àbí bẹ́ẹ̀ kọ́ tó wọ́n gbé fíìsì wọn ni lé lórí kì í ṣe nǹkan tó bẹ́ẹ̀ náà ni àwọn wọ́n pò nǹkan wọn wọ́n ṣe gbogbo ẹ̀

rárá àwọn òfin ní option hail eh, nìyẹn ète eh, eh, nìyẹn ète nìyẹn ọ̀rọ̀ márèjì agbọ́dọ̀ categorically ṣé ẹ ti mí fún un a ṣe ọ fún un. ṣó ń ṣe bí parẹ́ ẹ̀ ni àbí ó ń wò ó pé wọ́n ó fi nǹkan sínú oúnjẹ fóun.

Jazakallah khair. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Rárá, àjọ máa kí ni. Ẹ̀mọ́ta bá ní tọ́ba rí bí ọmọ ọdún méje mẹ́jọ lọ sí mẹ́wàá ìṣesí wa láàmà fi kárí àlọ́n tàbá ń kírun pẹ̀lú wọn ká má fàágùn torí tiwọn ká dẹ̀ máa ṣe ní ìṣe tí a fi lè kárí wọn àlọ́n ká má ló fi jẹ́ pé ìmáàmù masjid wọ́n wò tí ó bá ti fẹ́ lìdì kó wo nature àwọn tí wọ́n wà nù mọ́ṣáláṣí àwọn ọmọdé àwọn àgbàlagbà àwọn tí wọ́n fẹ́ lọ fi ṣe nǹkan kan kó fi ṣe níwọ̀n sun níwọ̀ntúnwọ̀nsì ní but kó kà á pẹ̀lú ohun dúndùn tó jẹ́ pé àwọn ọmọ yẹn gan ń fẹ́ irú nǹkan báyẹn pé tó bá kú òun bẹ́ẹ̀ gan dá ó tiẹ̀ lè má ti kú òun bẹ́ẹ̀ ibi tí màmú ti ń sọ yóò ti máa bá a yóò náà máa bá a sọ kò ní yóò máa ké àwọn kíra yẹn lẹ́yìn imam ní such a way tó fi jẹ́ pé yóò fi carry wọn along but ká má fi wọn lẹ̀ torí pé wọ́n kórìíra rẹ̀ torí agbọ́dọ̀ kọ ara kíkọ́ wọn lẹ́kọ̀ọ́ náà wájúbù ní ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ bọ̀ kì í ṣe wájúbù ní ká jí wọn bẹ́ẹ̀ bọ̀dẹ̀ kọ́ àwọn òun wájúbù. torí ní múru àwòládẹ́kùn bíi sọlá tí wọ́n hàn náà sọ̀rọ̀ ìsìnì ẹ pa àwọn ọmọ yín láṣẹ ẹ̀rùn kíkí ńgbà wọn bá dọmọ ọdún méjì ṣùgbọ́n ẹ má nà wọn lórí ọmọ ọdún méjì ẹ má pa wọn láṣẹ ó ní wọ́n dúró bóhùn àléyàwó àwọn abúlé wọn aṣọ ìsìnì ṣùgbọ́n tí a bá ti túpọ̀ ọmọ ọdún mẹ́wàá tí wọ́n bá kírun ẹ yọgi sí wọn. mi ní choice. na mi ní choice. na. na. na. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni láàkó balùwẹ̀ alájẹ́ kó bànújẹ́ but kò ká kò kò fi hàn pé ẹni tó máa ń tí ń ni ẹni tó pààyà ọlọ́wà ni wọ́n a máa ma rọ́bì subhanahu wa ta'ala ọwà iwájú ọlọ́ba adẹ́dà lọ́wà so gbogbo nǹkan tí ó jọ máa eré tàbí àìnítìjú èèyàn gbọ́dọ̀ ṣọ́ra fún bó tiẹ̀ jẹ́ pé gbogbo ibi tí èèyàn bá wà náà kí èèyàn mọ̀ pé wájú rẹ̀ nìyẹn wà o ṣùgbọ́n ibì kan ó ó lágbára ó dẹ̀ mú ìròrí wájú kan lọ náà. Now. Pẹ̀lú ògùn ọlọ́run ọba tó bá ti dábàá yọ̀wọ̀ yóò dẹ̀ mọ̀ kí n tí ọba wa rẹjẹ pàápàá àwọn kan wà tó yẹ pé wọn ẹ rẹjẹ pàápàá ìjọ tí wọn bá ti dín mọ yẹn èyí tí wọn rí jùmọ náà nìyẹn yóò dé wọ̀nyọ́ màkì wọn á kà sọ́ra nǹkan. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Naam. Kí ló dé? ṣé wọn gbọ́ tẹ̀gbẹ́rẹ́ imam ní àríbá o but wọn ò ní ṣe. wọ́n á jẹ́ kí ó máa ka fádà kan tó ṣe bí a yìí délé ìlànà. oríire ni wọ́n ń dilé oríire fúnra wọn ni torí bí yàn bá ṣe tètè wọ̀run sí bẹ́ẹ̀ ni oríire rẹ̀ máa ṣe pọ̀ sí kátó ah. sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ok tó bá yẹ pé yẹn ló fẹ́ sọ ó sì sọ pé kó ṣe sẹ́jìdà méjì kátó sí. bóyá ìtàlẹ́dì ankara. <laughs> akẹ́sùn torí tẹ̀sílímù alákọ̀ọ́kọ́ gangan ní rúkúnù ètò tún ẹni tẹ̀sílímù lẹ́yìn alákọ̀ọ́kọ́ yẹn súnà ní sọ́dí akẹ́sùn àti hajj. bẹ́ẹ̀ni. raka alákọ̀ọ́kọ́. náà. bẹ́ẹ̀ ó lọ but kò wà recommended ni but ó lọ kò sí ètò ò ń bẹ̀. ọ sọ̀rọ̀ ọ sọ̀rọ̀ ok. alaakpa eh. eh. ọ wà jaayi ìyẹn ni pé But bọ̀tí afdal ètò lọ́lá jù á ah, àfáàfẹ́ gbé wá sí láàlá fílẹ̀ fílẹ̀ èyí sọ yín sọ pé kọ́ èmi kẹ̀. <laughs> Now, ọ wà àjáyè, ọ wà permissible, but ntọ́ lọ́lá jù ní pé ká tó. Now. májẹ̀mú tó wá lórí project kíkọ wọ́n fẹ́ kí akẹ́kọ̀ọ́ gan kó kọ́ ni ká má gba ìkọ́lẹ̀ láàyè torí aburú tó ń fà kò mọ lórí wọn olókùn tó bá ìlú léni irú ọmọ báyẹn kéèyàn supervise ẹ̀ ní ìwé fi jẹ́ pé òun ni ó ṣe èèyàn kan tọ́ sọ́nà ni tó bá wá wù ọ́ owó òtọ́sọ́nà ò lè gbà tó bá wù ọ́ lè fi bùn. but má bàa kọ́ tọ́sọ́nà ni bí ó ṣe kọ́. Hmm. Hmm. má tún wọn lẹ̀ má wọn lẹ̀ wípé ò ní bá wọn kọ́ but bíbá náà lọ ṣe eléyìí wa ṣé ti yé báyìí next stage náà lọ ṣe eléyìí wa ètò ṣe pápọ̀ mẹ́lẹ̀ yìí ṣé o ìyẹn gan tó ń ṣe supervision ní consultancy ni wà á má ṣe ní ṣètọ́jẹ́ wípé yóò lè fi ọ́lẹ̀ lọ sọ́dọ̀ ẹlòmíì mọ́dẹ̀ ṣe ní ṣètò fi jẹ́ pé yóò wá kọ́lẹ̀ kò ní mọ kankan ṣe tó ti yé báyìí nìsín ọ̀dà àkíran fi yíwọ̀n sílọ́hún lára rẹ̀ tó ti yé báyìí nìsín irú nǹkan báyìí máa tọ́ ọba fẹ́ kó wá effective kọ́kọ́ charge kó dẹ̀ kó wá ná kó tó di pé bẹ̀rẹ̀ iṣẹ́ kọ́kọ́ gbowó sọ́wọ́ ná àti pé ókè lọ ṣe léyìn wá ná. ọ̀gá mo ti sanwó gbogbo ẹ̀ à ọ̀ sanwó gbogbo ẹ̀ papọ̀ kò lè ṣeé san báwọn fẹ́mi ní í ṣe àjà iṣẹ́ àbàrùn jàǹbá kú iṣẹ́ tó yẹ pé ṣé bí undergraduate ni tí ọ̀gá bá present ẹ̀ wọ́n á sọ pé iṣẹ́ iṣẹ́ postgraduate lélẹ́yìn ni màá ṣe fún ẹ̀ so lọ́ṣẹ́ lé ìwà so má túlẹ̀ o nǹkan tó o bá túlẹ̀ lóòótọ́ o lè já lọ sọ́dọ̀ àwọn aláìní nǹkan ṣe láti fi bàlújẹ́ torí gbogbo wa náà gbọ́dọ̀ ṣe ìgbìyànjú wa láti tún ìpín wa nínú tó ń bẹ ńlẹ̀ ìṣe àjẹbẹ́ tọ́ tó ara là náà. akọ̀mọ̀sọ́lá sọ̀rọ̀ láti ìgbà ìṣòro ìṣòro ẹlẹ́ẹ̀kejì lọ́dẹ̀ pàtó sọ pé báwo ni òṣèlú ṣe mú ìbọn tó bá lọ máa ń pe àwọn ẹlẹ́sìn tó dẹ̀ àbúkẹ́ ẹni tó máa ń rìn ó wà sẹ́ta ìṣẹ̀lẹ̀ náà àwọn kèésì ó dìpẹ́ǹdì lórí tí òkú yẹn bá jẹ́ tó bá jẹ́ pé ìyá rẹ̀ ní tàbí jẹ́ bàbá rẹ̀ ní tí wọ́n bá jẹ́ kírísítẹ́n ó gbọ́dọ̀ gbé wọn sí tó bá jẹ́ ìyá rẹ̀ tàbí bàbá rẹ̀ tí wọ́n bá jẹ́ kèsì ẹlẹ́bọ ó gbọ́dọ̀ gbé wọn sí òun náà ni ó ṣe gbogbo ẹ̀tọ́ yẹn but ntí ẹ̀sìn ò làbọ́ lọ́rùn ní wọ̀ kọ́ má làbọ̀ra rẹ̀ lọ́rùn ní wọ́n sọ nù. bẹ́ẹ̀ni tọ́ ọ bá ṣe afẹ́fẹ́ yẹn níbi òkú mùsùlùmí gan èèwọ̀ ní abẹ́rẹ́ ìdàsẹ́ ń dèsè mùsùlùmí ẹ̀ ìbákan lọ́sẹ̀ náà. ntí islam ọba gbà láàyè má ṣe ṣàmù. Ah, kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. ọfẹ́ so tiẹ̀ mọ́ lábẹ́ ni ò tí ì béèrè tiẹ̀ gangan. Naam, Nasrania. Ìyá ti gbà láti máa tẹ̀lé. Bẹ́ẹ̀ni. Naam.

olóhùn gbà bẹ́ẹ̀. bẹ́ẹ̀. one ìyá ò ìyá kódà kò jẹ́ mùsùlùmá kò ní àṣẹ láti fọmọ fọkọ. Hmm? ok. okay but kìí ṣe pé sùláàmù kóyan rẹ̀ kéré ìmọ̀ràn lórí fífi ọmọ yẹn fọ́kọ a gbọ́dọ̀ wá ìmọ̀ràn rẹ̀ tọrọmọ rẹ̀ ni now bàbá lọ láṣẹ láti fọmọ fọ́kọ bàbá yẹn dẹ̀ gbọ́dọ̀ jẹ́ muslim sọ ti yé báyìí nìyí bàtí wọn ti sọ yìí pé àwọn ti gbà wọn kí fọmọ fọ́kọ yẹn kọ́ ọmọ yẹn lọ sí ṣẹ̀dá kan fún tí ṣẹ̀rá council bá ti contract marriage yìí anything tó bá lọ bá wọn witness níbi ṣọ́ọ̀tì wọn yẹn kò wé ṣe yí pé marriage yìí dúró lé lórí ọkàn fi yẹ bàbá rẹ̀ sí ni tó dẹ̀ jẹ́ yí pé yóò ní ààlà bí ó ṣe ṣe mọ tí bàbá bá fẹ́ kọjá ààlà ibi tóun náà ti lè yarí sóti yé báyìí nígbà bàbá lòun ti yọ̀ǹda òun ti yọ̀ǹda òun tí ṣẹ̀rá council ti contract rẹ̀ tí bàbá náà ní tó ilé ìjọsìn mi ni mo ti fẹ́ fà ọ́ lẹ̀ bẹ́ẹ̀ mi kọ̀ máa fi yẹ́yìn náà sí ṣùgbọ́n wọn gbọ́dọ̀ ṣe báyìí wọn gbọ́dọ̀ ṣe báyìí wọn gbọ́dọ̀ ṣe báyìí bẹ́ẹ̀ torí ẹ̀sìn tèmi náà takò ẹ̀sìn bàbá ọ̀dẹ gbọ́mọ̀là itifak nìyẹn àwọn gan náà nínú ẹ̀sìn wọn sọ pé ẹ̀sìn bàbá kò lè gbọ́mọ̀là àbí bẹ́ẹ̀ kọ́ <laughs> láti ẹ̀sìn wọn sọ tòwí sọ̀rọ̀ ọkọ̀ náà nítorí bàbá yẹn bá dìmáàndì fún but wọ́n fún wọn là wọ́n bí àwọn ṣe ń gbé mọ́jẹ̀mú tí wọ́n wá ẹ̀yìn náà máa gbé àwọn náà máa gbé mọ́jẹ̀mú tí wọ́n fún wọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ̀ létí. ọ̀dẹ̀ mú wa kò sí mú wa náà àjẹ́ kí ló dé ó gbà pé òun ṣe mistake lóòótọ́ ẹ bọ̀ ẹ bí léèrè pé kí náà fi tán من عم الناس فأتم الصلاة وأصاب الوقت فله وله ومن انتقص من ذلك شيئا <laughs> فعليه akọmọ kọrọ sọlọ sọlọ ẹnitọba kí mo fáwọn èèyàn tó kíkí dáadáa tó dẹ kí sásìkò yóò gbalada àwọn jama náà gbalada tọba ilé dín kankan kù nínú méjèèjì àwọn gbalada òun ọgbẹ̀sẹ̀. now now. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. mi ti gbọ́ bẹ̀rẹ̀ yẹn. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. ó jìnnà ó jìnnà ok no problem now. bẹ́ẹ̀ni. no ká sẹpẹrẹtì ká sẹpẹrẹtì tàn wá kó má kan inú kí ara fìrì dáadáa níwọ̀ntúnwọ̀nsì tí ò ní kó nira bá náà rárá níwọ̀n tún wọ̀n sí tí ò ní kó nira bá náà. kò lè dọ́dọ̀ ẹ kò lè dé ọ̀dọ̀ rẹ ẹ ẹ wàá kó sọ́ra dọ̀rọ̀. now, now. ajib bẹ́ẹ̀ni irọ́ ni bẹ́ẹ̀ni orí sọ orí sọ ó sì pé ibi tó bá wà kó ọ á sọ pé ibo ló wà nínú Kùránì tó ń sùn ìfàsìn yẹn kó fi hàn wá bẹ́ẹ̀. ìyàwó náà lẹ́sẹ̀ ni. kó túbà tó next time tí obìnrin bá fẹ́ tí ìyàwó rẹ̀ bá fẹ́ travel kájọ lọ. tí ò bá tí ìyàwó bá sì lọ kó mú sùúrù tí ò bá sì sagbára kó mú sùúrù. sọ̀rọ̀ Quran lọ sọ tọ́ba yẹ pọ́rọ̀ tọ́ba yẹ tọ́ba yẹ pọ́rọ̀ Quran lọ sọ ni yóò mọ Quran. tọ́ba wọn a máa ní tọ́ba yẹ kó máa pa ẹ̀rọ ẹ̀rọ tí mọ́tàlájú tẹ́lá mọ̀ lẹ́kù kí ẹ lọ́ra Quran kí ẹ lọ́ra àwọn tí òun sọ. wọ́n á tẹ̀lé tó ti máa ń sọ̀rọ̀ ẹni pẹ́ inú tó wá orí afẹ́fẹ́ sọ̀mọ̀ pé bọ́ bá ṣe lówó sí gbogbo ń tọ́ba gbé wá náà lọ́wọ́ àtà kọ́sà ti gbowó wa nì kì í ṣe ibi tíyẹn ti ń gba ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn tó o bá máa gba ẹ̀kọ́ ẹ̀sìn bẹ̀ ẹni tí ó ń sọ̀rọ̀ ń bẹ̀ yóò jẹ́ ẹni tó tírèsì láti pìlẹ̀ lọ bẹ̀ ó ti mọ pé eléyìí èsì ní sọkúsọ kìí dẹ̀ ṣe ní kóbokòbo ẹni tó máa ti ń sọ ni tó wá lọ sórí afẹ́fẹ́ só ti yé báyìí nìkan. Hmm. ọgọrọ àwọn tí nsọ máa tí ń sọ ohun ilé ẹ̀gbà orí báyẹn lọ. Náà kò béèrè ó mọ̀ pé orin ò dáa ó ní ó mọ̀ pé orin ò dáa ó dẹ̀ mọ̀ ó ní bọ̀t ẹni yẹn ò kò kò rẹ kò ẹ̀rí tó wá pàmìtì ẹ̀ nínú Kùránì ni pé kó mú wá ó ní wọ́n lùlù lọ́pàdé òjíṣẹ́ lọ́sọ̀làṣọ́là mi ẹ̀ kó mú ibi tó bá wà wà àròsọ ní gbogbo wọn yùn kì í dẹ̀ wọ́n ti àwọn tí wọ́n ti ń sàròsọ yẹn pọ̀ gan àròsọ wọ́n sọ báyìí wọ́n sọ báyìí kì í ti sọ̀rọ̀ nínú ẹ̀sìn Islam ẹ̀sìn Islam ó dá lé lórí pé Allah sọ báyìí òjíṣẹ́ lọ́sọ̀làṣọ́là ń sọ̀làyé rẹ̀ àwọn sàbí rọ̀dàlá ni wọ́n gba kí níwájú rẹ̀ wọ́n mú lò wọ́n gbọ́ yé báyìí ní tí wọ́n ń pè ní Islam gbogbo pé wọ́n ní wọ́n fi lùpàdé ìṣẹ́ náà sàn kò sí jẹ́ bẹ́ẹ̀ ní láìsí Islam àsọ̀jẹ̀ ni pé àwọn kan fàfáàsì àti mòye bí wọ́n ń ṣe kíníkì gáàpù yìí àsìkò tí wọ́n lò gan ó jìnnà sí àsìkò ìṣẹ́ náà sàn àrà sàn wọn ò bá sàbí kankan láyé so gbogbo àwọn àwọn àsọkù ìtàn ìjàpá tìrókò ọkọ yẹn níbo ni ìwọ rí ibi tí jẹun níbo ti ń sọ̀rọ̀ rẹ̀. Alaikum salaam. Àwọn àìlẹ́kùn. náà bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Eh. kò bànújẹ́ bọ̀dá akọ eh. akọ nínú ọ̀run bọ̀dá kò bànújẹ́ akọ torí hmm? ọba adẹ́dà ṣe tí òjíṣẹ́ náírà sílá ń ṣe ṣé wọ́n ní ká ṣe ọgọ́ra wọn ó ní ọba tí máa ń pààyàn lẹ́kún ni ṣé wọ́n ní ká máa pààyàn lẹ́kún yìí máa mú yàn rẹ nìyí dẹ̀ máa ń pààyàn lẹ́kún tí wọ́n ní ká máa pààyàn lẹ́kún. bẹ́ẹ̀ni. láì ṣe yìí ti dà lọ. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. dede eji ka èjìká síbi etí ni. Dèdé èjìká síbi etí ni. Hmm, ti yẹn náà.

tí ò bá lè jó báyìí ó lè jó báyìí. èyíkéyìí tó bá ti rọ̀ lọ́rùn. èyíkéyìí tó wọ́n ní ẹlòmíì lè má lè jó báyìí tó bá rí àga kó jókòó lórí àga kó lórí àga. bẹ́ẹ̀ni.

lọ rùkú ó ti dìde wọ́n fẹ́ lọ sí yóò sì lórí itan rẹ̀ bẹ́ẹ̀ ni ah, rárá wọ́n ti sọ bá kú torí kò gùn. Alexander. doctor, dókítọ̀ àbí ok inshallah ẹ fún nọ́mbà ìbéèrè yẹn jọ béèrè rẹ̀ kí lè jókòó kí dúró kí wọn dókítọ̀ welcome to land welcome àmì àtẹ̀yìn náà bẹ́ẹ̀ ni náà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọpọn ọpọn adviser máa ń fún àwọn èèyàn ní wípé tí wọ́n bá sálámà tán àwọn èèyàn bá sálámà tán kí wọ́n fara balẹ̀ dáadáa káwọn èèyàn lọ tán kan tó máa dìde because of ọ̀gọ̀rọ̀ tí wọ́n bá ń dìde lọ gan náà ó lé lóbi thirty minutes kó tó rí pòlì jáde nínú masjid so why just not stay nígbà tó yẹ pé ìjáde lọ yẹ ò ní ládàá kankan lórí ẹ̀ kó kúkú jókòó kó máa ṣe àṣìkárò rẹ̀ tó fi rọrùn because ibẹ̀ yẹn gan lójijì náà sàrà fúnra mi ṣe àwọn sàbẹ̀ rọ̀jà lànà wọ́n dẹ̀ kí mú bẹ̀ wọ́n lọ sutura so ara nínú àwọn afáwà tí wọ́n sọ yìí pé haramain mọ́sáàsì méjèèjì yẹn kò sí nínú rẹ̀ but wọn mú ẹ̀rí wá fún wa tọ́tọ́ kà sí wípé mọ́sáàsì méjèèjì yẹn ò sínú rẹ̀ so ọ̀rọ̀ yẹn ò ní ọ̀rọ̀ ẹ̀sìn sílẹ̀ gẹ́gẹ́ báwọn afáwọn náà ṣe kò fi kọ́ wa ní wípé ọ̀rọ̀ pẹ̀lẹ́rì ni nafsun so èyàn ó ṣègbìyànjú kọ́mọkọjá níwájú ẹ̀ tó ń tún ìbẹ́sìn ní wípé pàtó gbogbo àwọn èèyàn bá ń dìde lọ yẹ tí wọ́n ń ṣe kí ara jókòó tiẹ̀ kó máa wọn àṣkár rẹ̀ wá gbàtílẹ̀ bá fi fàfin èyàn ó rí bẹ́yìn ó ṣe meanda wọ́n máa ń fa wàhálà gan torí tí a bá ń kírun táwọn èèyàn bá fẹ́ kọjá àmọ́ búlọ̀kù wọn àwọn ẹlòmí ò tiẹ̀ dúró páwọn fẹ́ ja gídígbò gangan ni but eh, àwọn ẹlòmí ọgọ́rọ̀ ti ń gbọ́ yé nìfún yín pé ọ̀ọ́dẹ gbàgbọ́ mi lọ tàbí kó mú sùúrù náà kí ló dé sínú ẹni kọ́ lọ nísìnyí ni ẹ̀kọ́ yẹn ti ń ó ti ń ṣe kínní. Hmm. kí rọrùn ló tọ́ ládàá rọrùn láti gbà. Hmm. ó máa difficult náà ó difficult no doubt torí iye èrò pọ̀ gan but téèyàn bá fi kéèyàn gbìyànjú kọ́ má gbà wájú ẹni tó ń kí o ẹ kàn sọ̀rọ̀ àti. Hmm. Ah, mi sọ bẹ́ẹ̀. Minimum tí èèyàn ó ṣe òun ni ibi tí màá mú sílẹ̀. Eh. bẹ́ẹ̀ni ní òkè sáwọn haúsá hadith òjíṣẹ́ náà sàtọ́lá eh, so Imam Malik wọ́n wá choose yẹn ìgbà tó dẹ̀ jẹ́ yí pé ọ̀gọ̀rọ̀ wa níbi West Africa lọ sí North Africa Malikiya ni ìdí tí yẹn sì rìn lẹ̀ nìyẹn kì í ṣe wípé torí pé àwọn haúsá ọgbà àwọn ni wọ́n gbẹ̀sìn wọ́ọ́rọ́ ọjọ́ hmm. bẹ́ẹ̀ni tó bá ṣe assalamu alaikum wọ́n lè ṣe assalamu alaikum wa rahmatullah tàbí ó ṣe assalamu alaikum wa rahmatullah barakatuh assalamu alaikum tàbí kò fi máa ní ètò ṣe mu náà. àwọn tó ṣe bá kú. perspective náà rẹ̀ wọ́n máa ṣe lecture ní university as gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ ẹ tó bá yẹ pé àwọn obìnrin ló ń teach tó bá yẹ pé àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ló ń teach àbí kọ́ máa ṣe dáwà ló ń sọ òkè ṣe lẹ́kítọ̀ tọ́wá ipá àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ló ń tètè. وعليكم السلام ورحمة الله Ah, ṣe báwo ti wọ́n ti fún ọ ní máìkì ní ìsìnkú ẹ̀kọ́ máìkì ti wà lọ́rọ̀ rẹ̀ pé kò béèrè olóòtú wa lọ́kàn rẹ̀ ti pẹ́. bẹ́ẹ̀ni na bẹ́ẹ̀ni gbé kí n sẹ́nu dáadáa. ṣé àwọn òbí rẹ ti gbọ́ yé jẹ́ kí ba bá wọn ko kò ní dùn lẹ́nu tiẹ̀ táwọn kan máa ṣẹ́ ni ẹ ọmọdé dẹ̀ tún ti gbọ́ yé yẹn ọ̀nà yẹn ti rọrùn díẹ̀ káwọn ní káwọn bá máa wọn ṣe fún wọn. bẹ́ẹ̀ ìyẹn ṣe Quran kì í ṣe kàn wọ́n sọ ìtumọ̀ wọ́n try láti jẹ́ kí àwọn tí wọn ò mọ̀túmọ̀ kí wọ́n gbọ́ ní bẹnu kí wọ́n kí wọ́n jàǹfààní díẹ̀ nínú tí bẹnu Quran ìtì ìbá ṣe nọ́ọ̀sù bó ṣe wá tọ́lá ọ̀gbìn náà jìṣẹ́ náà sára ìyẹn ṣe Quran àwọn ní àwọn Amẹ́ríkà ṣe kan gbàtà Amẹ́ríkà ti ṣe kan yẹn ìyẹn ṣe Quran náà Quran ní ti Jibril alayhi salam tí ọlọ́run ọba fi rán jíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa sallam tó bẹ̀rẹ̀ pẹ̀lú iqra tó wá parí sí fattaqu yawma turja'una ila Allah thumma tuwaffa kullu nafs ma kasabat wa hum la tó parí sí bẹ̀yẹn eléyìí ní quran anything tó bá wá tí èyí ṣe eléyìí kì í ṣe quran nǹkan mìíràn bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tásìkò bá wà fún tí ò ní jẹ́ wípé nígbà tó kó tó ṣe tán ìmáàmù ti lọ rùkú tàbí ti dìde náà kù. wàhálà kan sọ̀rọ̀ àǹtọ̀ wàkà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ọ̀nà ọjà ni ó dìtámì iye tí ó tà ọjà ni ó iye tí ó tó five naira tó bá n'i ní naira ní last week this week ó ti di five hundred naira ntí ọjà ń sọ nìyẹn ọjà ló di tí wọ́n máa ń jọ. bẹ́ẹ̀ni. olú ìlò ìyọ́ máa ń tí kúkú ìlú tẹ́ kúkú ìtàkà àwọn wọ́n mọ̀ pálọ fẹ́jẹ̀ rí máa yọ kéèyàn tó kí àsùbà èèyàn sọ fún imam kó pálọ fẹ́jẹ̀ rí hàn yẹn kò tiẹ̀ lé ọ̀rọ̀ wa rọrùn gan-an ah, imam alifajari tí wọ́n máa ń sọ yẹn yìí pé ó gbọ́dọ̀ jáde ká tó kásùbà ẹ fi ẹ fi hàn wá ná ẹ̀jẹ̀ á rì gbogbo wọn gbogbo wọn ara fẹnu kò sí pé ẹni tó bá kírun kásìkò rẹ̀ tó tó kò sí kí ni kò ní irun òkè alifajari dà orí mo ṣòwò títí di bá ten after lẹ́nu èmi ò ní ìròyìn rẹ̀ àsìkò wo làwọn èèyàn rí lẹ́nu náà ẹ́ after ah, this èdè sọ̀rọ̀ ẹ́ bí quarter quarter after twenty after náà wọ́n kàn balẹ̀ dáadáa ń gbà ẹ́ bí quarter after twenty after nílé tí mi bá wá sí mọ́sídìí six thirty là á máa ń kí ọkàn balẹ̀ ọkàn balẹ̀ ọkàn balẹ̀ sí. bẹ́ẹ̀ aago hmm, alámù tí wọ́n ṣe yẹn. ìgbà tí wọ́n ní settings oríṣiríṣi tí wọ́n fi síbẹ̀ Muslim World League uh, International Institute of American kìnìkan ti International Institute of American kìnìkan ó súnmọ́ díẹ̀ ju àwọn yòókù lọ ó súnmọ́ díẹ̀ ju àwọn yòókù lọ òun nísìnyí tó time tó gbé sí ìsìnkan bíi six or ten six after or so but uh, ahan gba mi si bo mi seven to but uh, alala kan kí ẹ hàn ten minutes ten ten minutes kù based lórí experience ti èmi àti àfàmù tọ́lá rí ń gbà tá lọ sí bar beach lọ wo bí iṣu alifajari ṣe jẹ ti ti international clinic of american society yẹn òun ló súnmọ́ jù ṣùgbọ́n yẹn gan-an yẹn ó fi di ten minutes fún àṣùbà àṣùbà àwọn yẹn ó fi ten minutes bọ̀tí zoro clear dáadáa ìyẹn lè jáde síta everybody lọ́wọ́ asiri náà rọrùn gbọ́n magrebu wò tiẹ̀ rújú pàápàá ìṣá iná sílẹ̀ tí sẹ́fà kò bá ti dìtà tí àwọn rọrùn padà tó fẹ́jọ́ túbú àti asiri náà ní iṣu. Osbilian. Nah. bẹ́ẹ̀ni da kéèyàn má kírun ọ̀rọ̀ èèyàn lẹ́yìn ẹ̀rùn lẹ́yìn àwọn tí wọ́n ń ok now. Then, because Muslim, there is a body of Muslim scholars on jurisprudence lórí issues kọ̀ọ̀kan báyìí tí wọ́n ti fún àwa mùsùlùmí lákòóyọ̀ mo fẹ́ wá time ni láti fi dé pé ká yẹn jù rẹ̀ ká máa wo next halqa inshallah lẹ́yìn bàtà bá ṣe tán inshallah. àwa kò sí ọ́fíìsì nǹkan oríṣiríṣi wọn máa ń fi wà. pé a lè kéwòó owó jọ fi ṣàkóso. torí owó yẹn ò tó. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni gbogbo wa náà lákòóso ọlọ́run nìkan náà lọ lọ́rọ̀. Mm. Ìyàwó ni Islam kọ́ ni ó ní ètí islam faramọ́ ń bẹ̀ ó dẹ̀ ní ètí islam faramọ́ inshallah á tìrìtẹ̀ papọ̀. a lè má tìrìtẹ̀ ní next week yìí tó kọ́ jẹ́ pé á tìrìtẹ̀ gbogbo wọn papọ̀ létà torí mm, lórí àwọn mortgaging lending loaning bó o ní àwọn muslim businessmen àbí àwọn tí kìí ṣe business jẹ́ fẹ́ ní bùkátà sí fund bó ni wọ́n ṣe eh, rí wọn tí ò ní jẹ́ ìtọ́jẹ́ pé yóò takò ẹ̀sìn ẹ̀sìn àti àwọn nǹkan wo ló yẹ kí wọ́n ṣọ́nbẹ̀ àlàyé wà lórí ẹ̀ dáadáa. Naam. Naam. Naam. Bẹ́ẹ̀ni ìyẹn possible ìyẹn wà permissible ìyẹn ni pé mo ti jèrè mi lórí rẹ̀ ó ń bá mi wà ní ìgbà tó bá wà tán tí mo rí pé mo ti make o mo ti make profit mi ìjà àárọ̀ nìyẹn ok mo bùn ẹ àbí ìnáwó possible oyé mi oyé mi ní pé tó o bá bá ń pawó ẹ̀ tán tí mo dẹ̀ ti jèrè tí mo fẹ́ ń bẹ̀ màá màá màá bùn ẹ̀ ìyẹn ò sí problem bẹ̀. Tẹ́yìn gbọ́dọ̀ tí wọ́n sọ. ṣó gbọ́ ni wọ́n sọ. rárá kọjọ́ra wọn ẹ̀ kọjọ́ra wọn ní wípé eléyìí ń ṣe a purchase yàtọ̀ a ní five hundred thousand naira ni mo rà. mo wá gbé fún un one million So ti yé báyìí nìyí mo gbé fún un one million wípé one million ní o tó o bá mo wá spread yẹ i purchase ní òde léyìí bá ń fi ṣiṣẹ́ tí mo bá mi kò nídìí pé kí n nígbà tó o bá ti ṣiṣẹ́ tó o mọ̀ ọ́ satisfy pẹ̀lú tó o pa fún mi tí mo ti rí lórí ẹ̀ máa mú máa mú lọ it's a different thing entirely but apò ṣe làbọ̀ lọ́rùn tó jẹ́ pé tí ò bá rí san after all wọ́n gba mọ́tò yẹn lọ́wọ́ rẹ̀ nítorí ara mu nìkan nìkan nìyẹn tẹ́nìyẹn bá ní owó tó bá ní owó tiẹ̀ five hundred thousand naira ṣé yóò rira àbí kò ní rira á rira bọ̀ torí pé kò lówó yẹn o ti wá ta ọjà kan fún ọjà méjì fún nínú ọjà kan ó pé bóun ló ṣe jẹ́ tó o bá lówó kó five hundred thousand wá ṣùgbọ́n o lówó ọ san seven hundred thousand torí pé o spread ẹ̀ ní eléyìí ò ní rìbá so ti yé bá nìsín tó o bá fi ní fẹ́ jẹ rìbá jẹ́ pé five hundred thousand yẹn tó o rà yẹn òun náà ló ta fún un tí ń spread ìyẹn ni torí owó yẹyà gan ìbáàdà ni ló fi jẹ́ pé táàmù tó ń filẹ̀ tó ń filẹ̀ wàá máa gbadá lórí ẹ̀ but this is a different one mo gbà ṣiṣẹ́ ni mo ní kó wá bá ń ṣiṣẹ́ so ti yé báyìí lónìí ìgbà tó pawó fún mi tán tí mo bá ò pa ah, mo ti make profit máa mú lọ ṣé ṣóyé is a different thing kò sí condition yìí pé ah bá ń ṣiṣẹ́ pẹ̀lú tí mo bá ti pa owó ti pa owó mi tán wàá ní máa mú lọ mo bùn ẹ̀. tí anything bá ṣẹlẹ̀ láàrin yẹn kò ní ní ìdí wípé màá gba mọ́tò lọ́wọ́ ẹ̀ n tó sẹ́kù tí ò tí ì yẹn tí ò tí rò tí mi bá ti wà satisfied pẹ̀lú n tó pa ó lè jẹ́ pé láàrin five months mo rówó mi mọ́ ọ̀gán máa mú nǹkan rẹ lọ that is possible but wípé láti ìpìlẹ̀ tí wọ́n sọ wípé iye báyìí ló fi san tó o bá ti rí san o yín wàá gba mọ́tò lọ́wọ́ rẹ̀ rí bá nìyẹn clearly. Nah. Bẹ́ẹ̀ni. Ah, rìbá nìyẹn. Rìbá nìyẹn clearly. Rìbá nìyẹn. Rìbá nìyẹn. Nah. Bẹ́ẹ̀ni. Tí ọmọ mú wa. tí o bá wá mú ń kọ́ no àwọn kan àjáza rẹ̀ bọ́ lọ́dọ̀ tàwa haram ni láṣẹ a haram ni torí iná wọ̀ àgbẹ̀ àmì ni tìbẹ́ ọjà méjì nínú ọjà kan tó o bá rówó san pé nísìn

kò gbówó kankan lọ́wọ́ rẹ̀ kò gbówó kankan lọ́wọ́ rẹ̀ ó fún un ní ó fún un lọ́jà mọ́tò mi nù fi ṣiṣẹ́ tó bá ti paye tí mò ń fẹ́ tí rẹ́bẹ́ sọ fún un ni tí ò bá sọ fún wa ó bá ti paye tí mò ń fẹ́ tó dẹ̀ tún ṣiṣẹ́ lé lórí tó ṣiṣẹ́ lé lórí lẹ́yìn yẹn tí mo wí pé iye tó ṣe lé lórí yẹn ó ní profit mi aslan mo gbé eh, ọ̀sọ̀ kò sọ ọ wá ṣiṣẹ́ lọ́dọ̀ ni mo gbéṣẹ́ fún un ni èmi mo fún un ní kan ní ẹgbẹ́ torí tó bá ṣe kínní yìí after some time tí mo bá ti pa owó mi fún mi tó ṣiṣẹ́ díẹ̀ máa mú mọ́tò lọ. Eh. kí ló wí? oníkíni? bẹ́ẹ̀ ni. ó ń rówó. ṣé orí ńgbà tí ńgbà tó ń bí ń ṣiṣẹ́ yẹn bó ṣe ń sanwó fún ẹni tó ní mọ́tò lòun mú tiẹ̀ ni wọ́n wá tí wọ́n fi ń tún mọ́tò ṣe this is what they do now ìjà ara yìí tí wọ́n fi ṣe nìyẹn bọ́bá yẹ yẹ pé ten thousand la pa lóòjọ́ èló la fi service mọ́tò èló ni wo mú èló lè ní ó mú gbàtọ́ bá ti sáàbù mi déédé lẹ́wù tí mo feel convenient pẹ̀lú máa mú mọ́tò lọ. no ìjà àárọ̀ nìyẹn tó ń sọ nìyẹn ẹ́ yẹn ó ti déèrè question tó jọ mọ́ báyìí rí èmi máa ń tó sọ tó bá jẹ́ ipe kèéṣe tó mí nìyẹn téèyàn máa ń déèrè question ẹ máa wo lẹ́wù ẹni tó ń béèrè tó bá yẹ pé kìí ṣe tó mì nìyẹn ní tí ó sọ fún mi ni pé higher purchase kí ni àríjì àbí bẹ́ẹ̀ kọ́ kò ah, ó mọ̀ pé higher purchase wà lọ́tọ̀ ó ní ìhìn mo ní mọ́tò ẹni tó ń bá mi ṣiṣẹ́ ń driver mo wá sọ fún un kìí ṣe nìyẹn ló request fún èmi wá sọ fún un wípé sórí tó o bá ti ṣiṣẹ́ yìí bó bá ṣiṣẹ́ yìí dáadáa mọ́tò pàtì èmi náà pàtì ìwọ náà ó mú tiẹ̀ after tá a ti tí mo ti wà convinced mo rí pé ah mo wà satisfied pẹ̀lú tó ń wà á mú kú lọ wà mú mọ́tò lọ. fún ta ni ok. Uh-huh. mọ́tò bẹ́ẹ̀ ni ṣe bó sọ síta ni tí ò bá sọ síta ń kọ́ tí mo bá gbé fún ọ wípé sọmọ pé kò sọ wípé tí ò bá ti ṣe ń gba mọ́tò mi padà lọ́wọ́ rẹ̀ kò sọ pé wọ́n gba mọ́tò rẹ̀ padà lọ́wọ́ masala tẹ́bọ̀ tó bá fi sọ́kàn rẹ̀ yìí pé yóò ṣiṣẹ́ fúngbà díẹ̀ kan bọ̀dí tó fi sọ́kàn pé ìgbà díẹ̀ yẹn àsìkò tó bá pa eight hundred thousand míì fún òun ńkọ́ ṣé ọlọ́tàn ìyẹn èyí tí ìṣe ń tí wàá fi pín ní iṣu dànù kìdìrí iṣu dànù ṣé ìjà ara ni ó gbéṣẹ́ fún ọ tó o bá ṣe iṣẹ́ ìdí mo ṣe fẹ́ kó o ṣe o in the end o kíní yóò dìde ẹ̀ so ti yé báyìí nísìn ìjára yàtọ̀ sí high purchase high purchase yìí nà ní. sábàdé ìṣàlá bòyó àfẹ́ gbogbo ẹ̀ lójú dáadáa kí ni basis the contract ga kí ni nǹkan jẹ́ ti sí dọjà. <laughs> no zulumu ni gbogbo wọn yín zulumu ni tìyẹn náà wọn ó de ẹni tó fẹ́ ṣiṣẹ́ wọn ó de lọ́wọ́ wọn ó de lẹ́sẹ̀ kò ní ráàyè mi kò ní rí mímú. kò tẹ̀ nílé ní pàpà wọn ò ká fún èèyàn wọn ò ká fún èèyàn ọgọlọ́gà àwọn tí wọ́n ń gbé mọ́rọ́ fún èèyàn àtọ̀kadà tí wọ́n ń ṣe náà nìyẹn so ẹni tí wọ́n ń gbé fún kò sí bó ṣe lè dé tí ó pè wọn kò ní pè rẹ̀ kò ní pè wọn olúkálùkọ́ àmọ́ jàbòjú síra wọn jàǹbá àmọ́ tà fún jàǹbá rà ọgọrọ wọn bá ṣe máa ṣe nìyẹn but ó rọrùn lọ́nà bí ó ṣe ṣe tí ó tẹ̀lé àti gbogbo wọn lẹ̀ rẹ̀ and dókítà fẹ́ sọ̀rọ̀ that that, dáadáa you know, ok irun ok naam. bẹ́ẹ̀ni inshallah. gbogbo ẹ̀ la mọ̀ ẹ́ àwọn àwọn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àfi tí wọ́n bá gbowó oṣù lókù. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ni wọ́n ti jàrá mú lọ rẹpẹtẹ bẹ́ẹ̀ni. Nigerian every Nigerian bẹ́ẹ̀ni àfi téèyàn bá lọ àfi téèyàn bá lọ sí tùlókù. Inshallah. were my spiritual group party at fifteen naira money and the part of of spiritual party. bẹ́ẹ̀ni. whereas in other part of the other part of the crown o dájú lọ́sọ̀ sí i. bẹ́ẹ̀ni. so sábà fẹ́ ka spiritual party fún òun àpẹẹrẹ wọn sí ìdíwọ̀n iṣẹ́ àìsí. bẹ́ẹ̀ni. àwọn mi àbẹ̀rẹ̀ pẹ̀lú fifteen naira money rọ̀ ní wàhálà láwùjọ àmì gbọ́. lọ́ọ̀ lẹ́jẹ́jẹ́ ni. àwọn láti fún wa sọ jẹ́jẹ́. súnà rẹ̀ ní jẹ́jẹ́ kìí ṣe kíkà láàmù isti'adha àti a'udhu billahi minash shaitanir rajim àti bismillahir rahmanir rahim èèyàn gbọ́dọ̀ kà á lórí gbogbo ní fatia kéèyàn tó lórí gbogbo raka irun but súnà rẹ̀ ni pé tó bá yẹ pé irun tá à ń kà sókè ni a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin láàkà sókè bọ̀dẹ̀ àwọn òṣèlú láìmílẹ̀ ṣe tẹ́lẹ̀ jíjìn bísí mẹ́láyà rahman rẹ̀ jẹ́jẹ́ ní ọ̀jẹ̀ ní ìrun àṣùbà rákà méjì àkọ́kọ́ ti maghrib àti rákà méjì àkọ́kọ́ ti isha a ní ka àwọn sókè alihamdulilayi nìkan láti bẹ̀rẹ̀ tá a kà sókè but a kà ó sì láì tẹ́lẹ̀ jíjìn àti bísí mẹ́láyà rahman rẹ̀ a kà àwọn jẹ́jẹ́ sínú rẹ̀. wọ́n á dúró lọ́wọ́ kí wọ́n kà.

ohun rẹ̀ kò lẹ́sẹ̀ pé ìmọ̀ wa nínú aláṣẹ láti fi ilẹ̀ kó tó máa ń tàdó àkùnkọ̀ láti à.

so nítorí ẹ̀rọ arúgbìn àti ìdíbò yìí kòrónà nínú wa wá kó bá àbúrò ní ìlú ẹ̀bá wọn ìfẹ́ lè ní ilẹ̀ náà tí ìlú gbó wa ìlú wọn ni ló ní ìlú táwọn ní ọ̀pọ̀lọpọ̀ ẹni máa lọ bá àṣẹ náà kan lè fún ọmọ náà. kí lè rí yín fún yẹn. ẹ ó lè ó lè wọlé nínú medical line but kò wọlé nínú Islam tó bá ti ní fílì yẹn kó dìde kó gbé náfìlà rò tó bá ti dìde pẹ̀lú náfìlà gbogbo ń tí ń bá ń dùn lọ́kàn kó máa bọ́ba adẹ́dà sọ̀rọ̀ kó tó ṣe bẹ́ẹ̀ fọ́sẹ̀ kan gbogbo ọlọ́run ó mú àkóyọ wá fún un ṣé ẹ rí kò tó bá yẹ pé nǹkan kan wà tíyẹn lè fi yanjú ọ̀rọ̀ ẹ̀dá yàtọ̀ sí ti òjíṣẹ́ náà islam mú wa ni kò ní jẹ́ ànábì gbẹ̀yìn ó lè la ànábì gbẹ̀yìn kò sí nǹkan mímọ́ òjíṣẹ́ náà muhammad sallallahu alaihi wa sallam tí nǹkan bá ń disturb rẹ̀ kí ni máa ṣe kánà ìsọ̀lẹ̀ tíyẹn máa ń dáwọ̀ ní ọ̀tún bí mo ṣe tó nígbà tí mo lùzì bàbá tèmi ó fẹ́ di stabilize kí ló fà kò sí bí ọ̀rọ̀ yẹn ṣe léwu kó tough tó torí àwọn ti dàgbà sí díẹ̀ sìn wọ́n ti rí oríṣiríṣi ẹ̀dọ́ ti kọjá hundred nǹkan kan mi tí mo bá dé ibẹ̀ ọ̀dọ̀ wọn pẹ̀lú iṣu báyìí with easiness wọn pé ah, nǹkan báyìí nǹkan báyìí báyìí yóò dẹ̀ yanjú so àti wá rí àgbàlagbà báyìí lẹ́yìn pé tó tún jó bì àti alákọ̀ ìmí pẹ̀lú wọn lágbára gan so bọ́n ṣe lọ tán báyìí ó fún mi ní stress but alhamdulillah torí hadith òjíṣẹ́ náà sàrà sílá mi tí ṣùgbọ́n ti crop up tí màá bá tí mo bá ti dìde mo bá ti múná flower yá mi ní alẹ́ máa dá mi asma alimni waya man fahima sulaimana fahimni wa dini lima tulifa fihi min al'am fa innaka tahdi man tasha ila siratikal mustaqim ìwọ ọba tí ó fi ọ̀rọ̀ àwọn kọ̀kọ́ ànábì Adam tí ó mọ̀ ti tẹ́lẹ̀ kọ́ ìyìn náà ìwọ tó fi fún ànábì Suleiman lóye tó fi dájọ́ ní ètò yẹ pé ó kọjá àti bàbá tó gan anabi Dawud anabi náà ààrẹ ìmà fún mi náà lóye wá tọ́ mi sọ́nà lórí tó fẹ́ rújú yìí forí ìwọ lọ máa ń sọ́nà lọ tí ọ̀nà tọ́tọ́ wọ́n sà tọ́ mi sọ́nà. yaani sheikh islam ibn Taymiyyah rahimahullah rahmatawasa ọmọ ń ṣe eléyìí kíkọ gan tí ti fẹ́ rí fún náà ni sheikh islam sani. ọmọ kéwìrẹ̀ sheikh um, ibn qayyim jawziya and wallahi within short period of time àwọn nǹkan tó jẹ́ pé tí bàbá bá wà láyé gan wò lè ṣe ìtọ́ka sí tó tó báyìí alhamdulillah yóò ṣẹlẹ̀ tó bá jẹ́ pé dáadáa kan sì kù látara ọkọ rẹ̀ tọ́lọ́hún ọba kọ́ mọ́ ni ọlọ́hún ò ní mú lọ. ntí kéèyàn tó bá yẹ pé Allah subhanahu wa ọkọ̀ yìí pé ah lágbájá yìí o n tó ń palẹ́ bùbù ní dáadáa fún ọ sábàbí ẹni tí ó mú wá nì sábàbí ni ènìyàn o tí ọba sì jẹ́ yìí pé sábàbí ni ọlọ́run ò ní mú lọ tọ́lọ́run bá ti mú lọ kò sí nínú ọ̀rọ̀ mọ́ òun ti bá tiẹ̀ lọ èyí tó ti ṣe nǹkan náà ọba kó fi ṣe sábàbí kó fi ṣe sábàbí rẹ̀ òun náà àgbá júmọ̀ ètò bá kù ẹnìyẹn ti lọ bọ̀ṣọ́ba arẹ́rà ti lọ láà òun náà wà dúró ṣinṣin lórí bí òun ó ṣe ní ìsúnmọ́ ọba adẹ́dà kò á ti tíyàn lè fi ń súnmọ́ tó tó ìgbàgbọ́ nínú rẹ̀ kò sí tíyàn fi ń súnmọ́ níṣe sí tó tó ká máa wólẹ̀ fún lórí irun tí kò máa ṣe nu kò máa kalẹ̀kùn ẹnì kankan ká o kò máa kalẹ̀kùn ẹnì kankan àwọn èèyàn burúkú pọ̀ ládùúgbò lè wo obìnrin tí yìí ó dẹ̀ ní torí wípé ntọ́ dáa jù fún nìyẹn ọ̀kan mẹ́ tí wọ́n ti kùnà lọ́rùn wa sọ tí ìbá ṣe pé ìdíkà pàtàkì tó pọn dandan kò yẹ kó yìnbọn jáde nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ so kó jókòó rẹ̀ kó máa yẹn náà fúlà ń bẹ̀ kó bá ń bẹ̀ tó ti ní feeling suicide kó gbàgbé kó ṣàlùwàlà kó múnú wa bọ̀tú wípé kó a máa kanlẹ̀kùn ká kanlẹ̀kùn káwọn ẹbí léèrè nǹkan yẹn ọ̀tá ń bẹ̀ náà bọ̀ tó bá ti kú òlọ́kàn ládàra yìí pé ó fi ìgbàgbọ́ fún ọba adẹ́dà ó dẹ̀ ṣe tí ọlọ́run ọba fi ń lójijì ṣẹlẹ́sìlá ara ọ̀sọ́là ọlọ́run fún ní courage yóò dẹ̀ fún ní eh, yaani yóò tù lọ́kàn kọ́lọ́run mọ́sá bá tù lọ́kàn àti gbogbo àwọn tí wọ́n bá wà ní condition báyìí náà inṣàlá wọ́n ti fi tẹ́lá fún wọn. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ابراهيم انك حميد مجيد سبع واو سبع وان سبع ابو مريم salamu alaikum so ẹjọ ẹ má gbàgbé fi sabilillah fi sabilillah àtúrẹ́mọ̀ká fi sabilillah. في سبيل الله في سبيل الله في سبيل الله na mi ma ṣe ọlẹ. في سبيل الله في سبيل الله السلام عليكم سبيل الله جزاكم الله خيرا في سبيل الله في سبيل الله Okay. Okay, this one. Bring them for peace. owó jẹ̀mẹ́ta rẹ̀ ẹ̀ṣẹ̀